وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون الحمد لله الذي خلقنا لعبادته وحده لا شريك له وجعلنا من الموحدين وجعلنا من المسلمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله باوا أبتي أنقني الله أبتي أدوا أوا رومي káwọ ọmọ jẹ́ mùsùlùmí ọ̀fọ̀ kan wa mọ̀nà ọ̀darí wa sójú ọ̀nà ojú ọ̀nà Islam ìgbà ọlọ́wọ́n bá aláàtí darí wa sí ojú ọ̀nà Islam Islam náà láàmà sí ọlọ́wọ́n bá tó so bẹ́ẹ̀ fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àpadà sí ibú àti ti gbàtí báyàn tẹ́yìn òfin máa ṣẹ̀sìn mí lẹ́yìn Islam kọ́lọ́mọdé àbáwọn ṣe o àrọ́mọdé ọmọ tiwa ọlọ́mọdé ọ̀ṣẹ̀sìn mí lẹ́yìn Islam islam kọlọmọjọ dágbére nínú ilé ẹni kọ̀ọ̀kan wa ọba yìí yọpa wá láṣẹ oníká máa sin òun nìkan ìmásin lọ nìkan ni wọ́n pè ní islam gbogbo àwọn tí ó bá kù láyé tán láwọn ń kan yàtọ̀ sí islam ẹ̀ẹ́dì pé dọ́là ń dá ni wọ́n máa sìn bẹ̀ bí à ń pariwo lórúkọ Ìsá bí à ń pariwo ọmọ tá máa pariwo wọ́n máa wí kankan ìtí wọ́n máa wí jáde lẹ́nu yẹn kò ní jẹ́ Allah yọ jẹ́ ẹ̀dá ọlọ́ni ọlọ́run ọba tí ó fi rọ̀ wá lọ́rùn tó fi jẹ́ pé Allah ọba dẹ́dà òun làwọn ń sìn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà o àwọn tá a wí náà kọ́lọ́mọ́sábà sí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ àwọn kọ́lọ́n tí wọ́n rí òdodo kó tó díjọ́ òdodo àwọn náà ọlọ́run kò fi ẹsẹ̀ wa múlẹ̀ ọlọ́mọdé ẹsẹ̀ wa yẹ̀ ń bẹ̀ o ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ Muhammad kọ́bà gbogbo àwọn aráàlẹ̀ àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jẹ́ kó gbọ́ oná ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukura'an torí ibẹ̀ láti máa rí ìmànà ibẹ̀ láti máa rí àkíyèsí ibẹ̀ láti máa rí àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀rí ojú ọ̀nà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n pè ní sunna ojú ọ̀nà yẹn òun nìkan ni ojú ọ̀nà tó lọ tààrà wọnú àlìjánná gbogbo ìjọba ti fẹ́ sunna ni yóò máa ṣe yóò máa tẹ̀lé alukura'an yóò sì máa tẹ̀lé sunna anábíwá Muhammad ẹ̀rí gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí wọ́n bá pè lẹ́sìn fún wa a ní sóra wo lọ́wà wọ́n láwọn orí sóra fún ààyà wo ni wọ́n ní ọ̀la àyà sọ́ọ̀sì wà ní àdìsí náà bá ṣe rí inú koran kọ́dà ti rí inú àdìsí torí alẹ́ rí nǹkan mẹ́nu àdìsí tó sinú koran tá a máa fi ṣẹ̀sì ẹni bá báyàwó rẹ̀ lásìkò lọ́sàn Ramadan kí ni wọ́n ní yóò ṣe wọ́n ní yóò sàkàfàrà yóò gbà rẹ̀ sísítẹ́ àbí ìkùsínú alukoran bẹ́ẹ̀ bá lóhun òṣè súnà sẹ́rí pé kò lè ní ìsìláàmù ṣe ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa gbogbo apáta àtàlẹ̀kọ́rán àti súnà kọ́lọ̀mọ́sọ̀ àti alẹ́ máa tẹ̀lé ọlá agbára ọlọ́run ọba wa súnà náà wà Muhammad yìí òun náà ni à ń pèpè síbẹ̀ nísìn ọ̀pọ̀ náà ń sọ pé wọ́n ń ṣe islam àmọ́ yọ súnà kúrò nígbà tó yọ súnà kúrò islam rẹ̀ lálàáfíà mọ́ ọlọ́run wa bí ọ pẹ̀lú agbára rẹ̀ àbẹ̀wò pẹ̀lú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa àmọ́ ṣe o àwọn ìdójú ọ̀nà mọ̀ nínú òkùnkùn ayé la wà ìwọ lọ tọ́ wa sọ́nà ọlọ́run mọ̀ tún dá wa padà sínú òkùnkùn mọ́ o òkùnkùn ẹbọ òkùnkùn bídíà òkùnkùn ẹ̀ṣẹ̀ ńlá àti òkùnkùn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kọ́lọ́ mọ́sà sàfúrẹ́jì fún wa mọ́sà ìṣàánú wa ẹ̀yọ́ màá yá mi gbogbo tí wọ́n ti pè ní bídíà yìí wọ́n pè lẹ́sìn àdáadáalẹ̀ ni wọ́n máa ń pè gbogbo àdáadáalẹ̀ pátá ànábìíní kò ní ládàá ànábì lọ́wọ́ da padà sọ́dẹ̀ ní tó ṣe tẹ́wọ́ lọ́wọ́ bọ̀ bẹ́ ànábì ò sì fi lé lọ́wọ́ òun lọ́kàn mú tó wù ní fi ń sin lọ́hùn kọ́lọ́mọdé abá wọn sin àdáadáa lẹ̀ mo kí gbogbo mùsùlùmí tó wà ní ìlú ọgọ́mbọ̀ ọbẹ̀ lérí bàbá wa baálẹ̀ àbí ọbẹ̀ lérí bàbá wa baálẹ̀ nílùú ọgọ́mbọ̀ kọ́lọ́mọdé ṣe wọn lọ́mọ àlìjẹ́nà tọ́lọ́mọdé fẹ́ sìn ọlọ́mọ àlìjẹ́nà yọ wà fún yàn láwọn kankan tó yàn máa ṣe tí ó fi wọ́ ọlọ́mọsàdé ọ̀rọ̀ wọn lọ́rùn gbogbo ìtàn tí sọ́tọ́ dá ọlọ́mọdé ọ̀rá padà sí ibú lérí ẹ̀ mo kí ìmáàmù àgbà nílùú ọgọ́mbọ̀ lẹ́yìn náà mo wá dáadé kí sọ́dọ̀ Sheik Muhammad Rabi' imam masjid sara adahlawi rahimahullahu ta'ala rahmatan wasa tí wọ́n jẹ́ ìmáàmù wa ní sara mosque tí ọlọ́run lò ní sábà bí ìjòkó yìí abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àtìgbáyín àtàgbáyín kọ́lọ́mọdé kan bàjẹ́ ń bẹ̀ kọ́rùn fún ilé mi gúngun àtàláfíà lè rí dáadáa kọ́ fún ilé àti bọ̀tún dáadáa mo kí gbogbo àwọn alfáà ashabul fadila àwọn ayimma alimuftadin àwọn afáà tí wọ́n ń pè gbèsè jọ́nà ọlọ́run mo kí gbogbo lọ́kọ̀ọ̀kan mo kí gbogbo àwọn ìmáàmù ìmáàmù mo sì kí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n kúnṣẹ́ dáwà lọ́wọ́ tí wọ́n jí súnà parẹ́ mo kẹ́yìn náà mo kí gbogbo àwa bàbá bàbá àwa ìyá àti gbogbo àwa tá a jẹ́ sisters àwọn brothers ipe asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ètò wọn ní kágbéyàwó ní àárọ̀ yìí nílùú ọgọ̀m̀bọ̀ òun náà ni limaza kọlákanàlá limaza kọlákanàlá nítorí kí lọ́lọ́run fi dá wa kí la wá ṣe láyé kí la wá sí láyé tá a wà yìí. kí lọ́lọ́run dá wa fún gan-an kí ló fẹ́ ká wá ṣe nílé ayé tó kì wá wáyé. mimma la shakka fi anna Allaha huwa alladhi khalaqa kulla shay. wọ́n lè tí yóò sẹ́ni kankan tó lè jiyàn rẹ̀ òun náà ni pé gbogbo ń tàrí àti nígbà ọba ní kíní kan lọ́dá ọ àásà bẹ̀rẹ̀ pé kíní òun náà kí lọ sí kíní kí lọ́dá tọba lẹ́nìkan ló bí ọ aláwọn òbí tó bí ọta lọ́dá wọn nǹkan méjì náà lọ́wọ́ wà al-khaliqu wal-makhluqu creator àti creation kò pé mẹ́ta ọba Allah ọba adẹ́dà gbogbo ohun tó kù pátá creation ni wọ́n ìtọ́lọ̀ǹda ni wọ́n tí ìbá ti gbọ́ yẹn yé gbogbo ohun tá a fẹ́ sọ lénìí yóò tètè yéèyàn àmọ́ tẹ́yìn bá ti ń gbé creation sẹ́gbẹ̀ẹ́ creator ìtẹ̀ nǹkan kan náà ni àwọn méjèèjì agbára kan náà lọ́wọ́ lọ́wọ́ àwọn méjèèjì àwọn méjèèjì náà ni wọ́n lè dára tó bá wu kálukú wọn ọ̀rọ̀ ti dàrú mọ́yàn lọ́wọ́ kò sáyà tẹ́fà kò sáàdìsì tẹ́ka tí ó yé ma torí pé ọlọ́run bá láti kọ́ ọpọlọ rẹ̀ oyé ó ti kọ́ ó ti yí padà fún. ẹ̀yọ́ màá yá mi ọlọ́run bá lálẹ́ Kùránì ó ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run bá yín injú ara rẹ̀ ọlọ́run jú ara rẹ̀ ọlọ́run ní ọba yín òun ló dá kulla shay gbogbo nǹkan faqaddarahu taqdira ọwọ́ pàṣẹ ọkọ̀ àkọọ́lẹ̀ ìrìn àjò gbogbo ń tọ́dá tọ́jẹ́ pé lílọ bíbọ̀ rẹ̀ ilé ayé tó wà yìí nítọ́lọ́wọ́n bá aláàdá sí ilé ayé àti nítọ́lọ́wọ́n bá aláàdá sí òde ọ̀run ìta aláàdá sínú òkùnkùn àti ìta àrí àti ìta àrí gbogbo ẹ̀ ló ní kádàrá ọba tó dáa náà lọ́lẹ̀ kádàrá rẹ̀ mọ́ ala kò wá ní rí nǹkan sí àfitọ́wọ̀nù kádàrá rẹ̀ nǹkan sì ní sí àfitọ́wọ̀nù kádàrá rẹ̀ ọlọ́run fi kádàrá yẹn ó fi jẹ gàba lérí gbogbo tọ́dá ó darí gbogbo tọ́dá ọ̀rọ̀ gbogbo tọ́dá sí ntọ́fẹ́ kọ̀ wá sẹ́nìkan tó lè tọrọ oyé lẹ́yìn ọlọ́run ọba àlá sọ́lọ́tù alufurukọ́n ayé ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run ti ń jó yẹ wáyé pé gbogbo nǹkan tí a bá ti pè ní creation lé ọlọ́run ọba àlá lọ dá nǹkan náà gbogbo nǹkan bá ti pè lẹ́dàá ọba adẹ́dàá òun lọ́dàá ni Allah ọlọ́dún sọ nínú suratul Nahl ọlọ́wọ́ bá ní khalaqas samawati wal arda bil haqq ọlọ́wọ́ bá ní ọba yín lọ́dá sámà tẹ́ wọ́n yóò ìpele méje ni wal arda ilẹ̀ tá a wà lérí èyí ó ní òun lòun dá o ṣẹ́rí nígbà tọ́lọ́run sọ̀rọ̀ yẹn àárín nǹkan kan tó tún lè sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ àtẹ̀mí náà kò sí kò sí bí ṣe ń sọ òun nìkan náà ní ń dá sọ gbogbo tó kù pátá mọ̀láyíkà ni o àlìjànú ni o àwọn ànábì ọlọ́ọ̀ ni o àwọn àfáà ni o àwọn ayé ni o àwọn àgbà ni o gbogbo wọn dákẹ́ nítorí pé kò sẹ́nìkan tó lè sọ̀rọ̀ nítorí pé gbogbo tí ó sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run nítọ́lọ́run dání ọlọ́run aláàánú lòun dá sọ́mà tilẹ̀ o bilhaqi òun dá pẹ̀lú òdodo òun dá pẹ̀lú déédéé ọlọ́ni tààlà àmà yòṣìríkú ọlọ́ni mo wá tóbi kọjá akẹ́nìkan ó tún wá wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹni tó mò lè dá kọ́ máa wá bá mi jòkó lédè àga mi ẹni tí ò lè dá kó náà máa pẹ̀lẹ̀ lọ́lọ́run ẹni tí ò lè dá kọ́ máa pẹ́ máa bọ̀ wọ́n bí abùkátà yín ẹni tí ò lè dá kó lóun fẹ́ bá yanjú ọ̀rọ̀ yín ẹ̀yin ẹ̀dá ọlọ́run bá ní mo tóbi kọjá akẹ́nìkan tún wà lẹ́gbẹ̀ẹ́ mi o ọlọ́run ò rí nǹkan kan mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó nìkan náà ní tààlà ọlọ́run lóhun kọjá bẹ́ẹ̀ sọ́rọ́tò náhàlẹ̀ àyà ẹlẹ́kẹta lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ àyà méjì tí mo kà yín ìdí oyé wáyé pé Allah nìkan lọ́ba adẹ́dà òun ló dá gbogbo nǹkan ọlọ́run tó sọ nínú sọ́rọ́tò al-Ahqaf àyà ẹlẹ́kẹrin ọlọ́run bá ní arúni máza kọlàkú minal ard ọlọ́run bá ní ẹ̀sìn hàmí nǹkan tíntín lérí ilẹ̀ tọ́jẹ́ pé ẹni tọ́dà yìí sè mí ọlọ́run challenge dé àbí challenge òde jama ọlọ́run bá ní àrùnì ẹ̀fẹ̀ hàmí ẹjẹ́ ìrì máa dá kọlàkó mílẹ̀ àrùn gbogbo àwọn òrìṣà yín ẹmú kankan wá nínú tí wọ́n dá bàbá mú tambolo ìrà dálọ́dà gbogbo àgbáńlá ayé tá a bá pa wọ́pọ̀ pé a fẹ́ dá ìrà àlè rí dá gbogbo àwọn alágbára ayé ní wọ́n fẹ́ dá ìṣinṣin wọn lórí dá gbogbo àwọn ológun ayé ní wọ́n fẹ́ dá labalábá wọn lórí dá ọlọ́mọba ní àròní máza àkọlàkù minal ardi nínú àwọn nǹkan tó wà nínú ilẹ̀ ẹsẹ̀ hàn èyí tí wọ́n dá àwọn òsàtẹ́ǹbọ̀ yẹn ọkà bàbàjẹ́mọ́ gbogbo àgbáláyò lè dá kátó wá pé iṣu ọlọ́run bá ní tó bá sì rí bẹ́ẹ̀ ẹ mú ọkà bàbá èyí tí èsì tèmi ọlọ́run wá challenge yìí lágbára gbogbo àjí ayé pátá àti gbogbo àwọn alágbára ayé pátá wọn ò lè dá wíìtì ẹyọ kan ọlọ́run ní wíìtì ilẹ̀ ló ti jáde ẹ̀hẹ́n ẹ̀kọ́ má jẹ́ wíìtì náà ẹ̀tọ́ mímú nǹkan míì ọlọ́run ẹ̀sán kankan hàn mí sá ẹ̀sán mímú kankan èsì náà ni pé eh, kò sí kò sí èsì náà nìyẹn amúláhùn mushrikun fi sámà wá ọlọ́wọ́n bá ní nínú sámà ṣe pé ọ̀rọ̀ ọ̀lẹ̀ eh, ní sọ́nsìn ṣe tó wá ní sámà yìí àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá ọlọ́run àwọn màláíkà bẹ́ẹ̀ bá mú ànábì yìí sánà bẹ́ẹ̀ tẹ́ni tẹ́sán bá ti dàrú mọ́ lọ́wọ́ ìbọ̀lẹ̀ ànábì yìí sáwọ́ jẹ̀mọ́ ọ wà nínú sámà ó dìgbẹ̀yìn ayé kó tó dé tọ́báṣì ló dé wá sọjọ́ tó dé wá sọjọ́ tó kú wá sì wá sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà jọ sì gbà tí wọ́n jọ lò gbà ẹ̀yẹn wá sọ láńlọ́dù rẹ̀ àfi ọ́sà gbalẹ̀ ọ̀dà kò gbalẹ̀ ọkọ lé ní ẹ̀yẹ ìlú ọlọ́ra lẹ̀ sí. nígbà wọn kó àwọn owó ni wọ́n sí. ọlọ́run bá ní amúlá ọ̀hún ṣírí kó ń fi sàmáwáàtì nínú sáwọn àgbà gbogbo àwọn tọ́wà ń bẹ̀ ọlọ́run bá ní kò sẹ́nì kankan tó tún lè ṣe ń tẹ̀mí ọlọ́run sí kí ni ọlọ́run bá ṣe ọ̀dà gbogbo nǹkan ọlọ́run gbogbo àwọn tọ́wọ́ ń sámà amúláhùn ṣirikún amúláhùn nasibun nígbà tí ń sì ń dẹ́dà kò sẹ́yìn kankan tó yá mi ní kankan tí mo fi kún tí mo fi wá ṣe production yẹn <laughs> nígbà wọn fẹ́ dáadáa mọ̀ ẹnìkan kò yá mi ní gágá yẹpẹ kan èmi mo dá nǹkan mi mọ àwọn ìfẹ́dá sámà ẹnìkan ọ̀yá mi ní kankan mọ àwọn ọ̀dálẹ̀ ẹnìkan ọ̀yá mi ní yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ọmọdéri ọmọdéri kóòkì ọlọ́run lẹ́nìkan ọ̀yá mi ní yẹ̀pẹ̀ mọ àwọn ìfẹ́dá yẹ̀pẹ̀ tèmi ọlọ́run kò sí ṣíríkún fi sàmàwà nínú sámà àtìlẹ̀ ọ̀kan náà lọ́lọ́run a jẹ́ pé Allahu fi sàmàwà ó wà Allahu fil ard ọba tí ó ń darí sámà náà ní ń darí ilẹ̀ gbogbo tó wà ní sámà àti gbogbo tó wà lérí ilẹ̀ ọlọ́run nìkan ló dá sọ́tùlà àkọ́ ayẹlẹ́ kẹrin tọ́ bàbá elégúngún ìyá olóró bàbá ológun àfún jálàbí ẹlẹ́bọ ááyà yìí náà tábá ní kóhun náà kọ́ wá bá wa kà á bí ó ṣe tú náà mo tu yí o torí tábá béèrè pé ta ló dá yọ lọ́lọ́run ta ló dá gbogbo nǹkan yọ lọ́lọ́run tọ́ ìyẹn ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ni tọ́lọ̀ bá fẹ́ fọ́nà mà ìtàn ìtún yíyí wa ni pé ẹni dá wa náà lọ bá wa òun náà lọ́lọ́run bá wa tábá fẹ́ sẹ̀sìn tọ́lẹ̀ yẹ ẹni tọ́ dá wa kí náà wá dé tí wọ́n ń singi igbó òrò tó ọkọ yẹn igbó òrò yẹn kí ló dé tí wọ́n lọ bẹ̀ ṣé igbó òrò ó ní kankan ṣe nígbà tọ́lọ̀ fẹ́ dá ọ ìdí ó ní kankan lọ́wọ́ tó lè fọ́ tọ́lọ̀ wọn bá ṣe tán láti fọ́ ìdí ó lè lé aburú kan padà lẹ́yìn rẹ ó lè mú aburú kan padà kó nu ayé rẹ tọ́lọ̀ wọn bá ṣe tán láti mú gò kọ̀ǹtró gbogbo ayé àti sọ́mà tilẹ̀ ọwọ́ àlá nìkan lọ́wọ́ ọlọ́wọ́ òdodo dáa mọ́jọ́ kú lẹ́mìí wa tábìlọ̀ lè bọ́ lọ ọlágbára ọlọ́run àwọn tí ó ti yé ọlọ́mọsàdé ó yé àwọn náà ọlágbára ọlọ́run ọba wa sọ́rọ̀ aláhùn fi kìtàbí al-Qur'ani annahu lam yakhluq kauna lil'abasi wala lil'aibi wala suda ọlọ́run láàmọ́lẹ̀ náà al-Qur'an nífa kì í sì máa sọ bí tó ti sọ nínú al ọlọ́wọ́n bá ní sẹ́yìn ọmọ èèyàn sẹ́yìn rò ní ipa dání abàzà nítorí kẹ́ máa wá ṣeré láyé wà annakum ilayna la turja'un ìjẹ́ ẹrù nípẹ́ ní padà sọ́dọ̀ àwọn ọlọ́run mọ́ ẹ wá ń ṣeré ọlọ́run ní àdáyín fẹ́rẹ́ o àdáyín fún pọ́pọ́sì kan tó pàtàkì tẹ́ gbọ́dọ̀ mójútó tẹ́ bá mọ̀ pé ẹ padà kú o ọlọ́run bá aláàní ṣé ẹ̀rù pẹ́ẹ́kù lẹ̀ fi ń ṣeré ni ṣe eré lẹ́wọ́ sí láyé ọlọ́run bá ní wọ́n máa kọ́ alákínà sáàmà àwọn arúgbó ọlọ́run ní sáàmà tẹ́rì àti ilẹ̀ ọlọ́run lòun ọ̀dà fún eré o wọ́n máa bẹ iná wọn máa la ibi gbogbo tí mẹ́lá ní sáàmà tilẹ̀ náà ìdá fẹ́rẹ́ ọlọ́run ní ìdá yín torí eré ìdá sáàmà torí eré sáàmà yìí ọlọ́run sílẹ̀ sí tó dáa ó sì nídìí pàtàkì kí lẹ́yìn náà kọ́lọ̀ọ̀bá mú òjò jáde fún wa níbẹ̀ kọ́mọ fún alátẹ́gùn kọ́lọ̀ọ̀bá aláwọ̀ máa mú òṣùpá jáde ń bẹ̀ wọn tó ń sọ tẹ́lá kalẹ̀ láti bẹ̀ alukuraani tí wọ́n sọ kalẹ̀ lórí lẹ́dàdìrì kọ́dírì sámà ni wọ́n sọ sí. aláwọ̀ da ilẹ̀ ilẹ̀ yẹn a máa bù ń bẹ̀ a máa fi kọ́lé ilẹ̀ yẹn a máa bù ń bẹ̀ a máa fi kọ́ ṣọ́ọ̀bù igi a máa mú àwọn òkúta àpáta irin ọlọ́run ní gbogbo tóun dá síbẹ̀ yẹn àti tí mẹ́lá ní sábà tilẹ̀ ọlọ́run lọ́wọ́n ọ̀dá nítorí eré o ipe òun kàn dá sábà tilẹ̀ ọwọ́ ajé pé òun ọ̀ráyè mọ́ òun kàn wá ń ṣeré ọlọ́run lọ́wọ́n ò ṣeré ẹ̀yin náà ẹ má ṣe kíni ẹ má ṣeré mbẹ́ o warehouse tí mo bá kọ́ tó tóbi tó báyìí tí n sì sọ fara àdúgbò pé mo ṣílẹ̀ sílẹ̀ ní ìṣẹ́yọ̀ ó ní pọ́pọ́sì kan tí mo ti ń ṣe kíni tí mo ti ń ṣe nǹkan ní kọ́kalẹ̀ tán kí nǹkan sí kíní kí nǹkan gó mẹ́ẹ̀ kí wọ́n ní hall tẹ́kọ́ yìí ìwé house tẹ́kọ́ yìí nílẹ̀ fẹ́ fi ṣe a ní ìmọ̀ tẹ́kọ́ fẹ́ fi ṣe kí lẹ́kọ́ fún a ní kò nídìí kí láwọn wá lò fún a ní kò ṣe ẹ̀yẹ́ mi náà bọ́ọ̀mù ìyẹn bá ṣe bẹ́ẹ̀ á lè rí rẹ ti ṣe kíní eré ètò dàrú wọ́n ta àlọ́lá àmọ́ yóò ṣe kú wọ́n lè láhìlì mọ́tàlú àlà nígbà táwọn ọmọ èèyàn táwọn èèyàn ṣe déédéé gbogbo táwọn bá ń ṣe aláwọ̀ máa ṣe déédéé sámà tọkọ ni ó ní tẹ bá ṣe rògbé lẹ ẹ bá ṣe rògbé torí eré ni èmi ń yóò yẹ yín sí pé ẹ má ṣe kí ni ẹ má ṣe rí mbẹ wọn máa bẹyìn náà wọn máa láàyè bì láàyè bọ̀lù kọ̀rọ̀ wọn máa ń gbé àwọn tí wọ́n fi bọ́ọ̀lù tí wọ́n fi ń ṣeré wọn ní èmi lérí sámà tí mo kọ́ àti ilẹ̀ tí mo dá sọ́tù làǹbíyà àyà sixteen ọlọ́run ọba ní àfàṣìbùtòbò àrùnàmà kọlákọ́nà kò mọ àbáṣá ọlọ́run sẹ́yìn ní ọmọ èèyàn náà sẹ́yìn náà wàá rò pé mo dẹ́yìn náà nítorí kẹ́ ẹ máa ṣe rí wà á nà kó mu ilé yín náà látòrí jà òun ṣé ẹrù pẹ́ ní kú sọ́tù lẹ́mọ̀mí náà ní àyà one fifteen lọ́wọ́ ẹ̀yọ́ bàyá mi ọlọ́run ọ̀dá sámà àti ilẹ̀ nítorí eré àti tọ́wà láàrin sámà àti ilẹ̀ ẹjẹ́ àwọn tẹ̀lé mi ká lọ ọlọ́run ní àwọn èèyàn náà tóun dá síbẹ̀ òun ọ̀dá wa nítorí ká máa wá sí kí ni abasa ká máa wá sàbàsà ee wọ́n máa wá ṣeré abasa àwọn alárúbáwá tó di yorùbá nìyẹn wọn ọmọ yẹn ń sàbàsà lárúbáwá ni wá di yorùbá máa lọ wọn ni ọmọ bá ń bẹ ti ń kọ́lé sínú yanrìn ti ń yọpá lọ kí lágbèé ń ṣe jàmá ságbèé ń kọ́lé á ní ń torí gbogbo tí ń ṣe yẹn kò ní pọ́pọ́sì kankan fún lẹ́yìn eré ọlọ́wọ́ bá ní ẹ̀yàn ọmọ èèyàn yìí dẹ́yìn náà torí eré o ọlọ́wọ́ bá ní àyà sábùl ìǹsà nínú àyà mi ọlọ́wọ́ ní sọ́mọ èèyàn rò ní áyù tẹ̀ràkà sódà wípé a kàn fi wọ́n lẹ̀ sílé ayé yọkàn wà lé ayé láì ní ṣe kankan sódà láì ní mójútó kankan kò ní tuma suratul kìyàmà àyà 36 nígbà tí ọlọ́run ti wá lá àmọ́lẹ̀ pé òun ọ̀dá wa torí eré ọ̀dà wọ̀lẹ̀ máa sàkà alákọ̀ọ́dà ìbéèrè ọwà wá lọ́dọ̀ nílà káì wípé kí ló dé tọ́lọ́run fi dá wa nítorí pé gbogbo iṣẹ́ rẹ̀ kò sí ìtàlẹ̀ bá a ṣe ń bẹ̀ tá a pè é ọ̀dà wa nítorí kálíbà àràn lọ́wọ́ nígbà tí ń dá wa àràn lọ́wọ́ ń gbà wọn ẹ̀hẹ̀ nígbà tí ń dá sámà ẹnìkan kan sí mẹ́gbà yẹn nígbà tí ń dálẹ̀ ẹnìkan kan kún lọ́wọ́ gbà yẹn àwa àwúlò fọlọ́run láti ran ọlọ́run lọ́wọ́ ajẹ́ pé kò dá wa nítorí ká lè ràn lọ́wọ́ tẹ̀yìn pé yẹn máa ń bímọ ẹ̀hẹ́ nítorí káwọn ọmọ kan máa ràn yàn lọ́wọ́ ẹ̀hẹ́ yẹn máa ní àwọn èèyàn ní inú ibi iṣẹ́ torí kan lè bá àwọn kún lọ́wọ́ torí pé iṣẹ́ yẹn kò lè dá ṣe ọlọ́run ní ìdènà lọ́wọ́ ẹnìkan sámà ọlọ́run sì ní ìdènà lọ́wọ́ ẹnìkan lérí ilẹ̀ kò tẹ̀sí nǹkan kan tọ́lọ́run bá Allah ó ní ọlámúyẹkún lahu sharikun fil mulk ọlámúyẹkún lahu waliyyun minaz-zull kò sẹ́nìkan kan sí ọlọ́run bá Allah ń tijú tí wọ́n abọ́lọ́hún ṣe tí wọ́n fẹ́ ṣe. limaza khalaqana kí ló dé tọ́lá ọba aláàfin wá dá wa a gbọ́dọ̀ béèrè nítorí tó bá jẹ́ pé káwá jẹun ni àwọn ẹranko náà ń jẹun sáwọn àtẹnakọ wá wà ní lẹ́fù kan náà tó jẹ́ pé káwọlé ni àwọn adìẹ náà wọn bì kan sùn àlewà lẹ́fù kan náà pẹ̀lú ẹran tó jẹ́ pé ká máa bí máa ama máa pọ̀ sí ní àwọn àtànàkó lẹ́bù kan lábàá wà nítorí pé àwọn náà ń bí tọ́wárí pé káàkiri máa rìn ká ní àwọn ẹranko náà rìn káàkiri àti lẹ́bù kan náà tọ́wárí ká máa sùn ní oye àti lẹ́bù kan náà pẹ̀lú ẹranko gbogbo táwọn ẹranko ń ṣe làwọn náà ń ṣe kí la fi yàtọ̀ sọ́nàkó ní táwọn fi yàtọ̀ sọ́nàkó yẹn òun náà ní tọ́lọ̀ nítorí ẹ̀dá wa gbogbo àná láti wá mèsì rẹ̀ òtẹ́ńtì ọ̀ mèsì rẹ̀ ní wá ń ibi tó kù sí ni pé ìjà ń ṣe àbáṣe kí ni àbáṣe ọlọ́wọ́ bá ní wọ́n máa kọ́ lákòtò lè dín náà wọlé ìsá ilá àlèyà àbúdùn ọlọ́run ní èmi ọlọ́run ìdá àlèjànú lásán àtọ́mọ èèyàn ilá àlèyà àbúdùn ilá àlèyà wàhídùn lẹ́yìn kan wá mú èmi ọlọ́run lọ́kan kan sì máa sin èmi ọlọ́run lọ́kan ilá àlèyà àbúdùn ní ilá àlèyà wàhídùn ní kan wá mẹ̀mí ọlọ́run lọ́kàn kan sì máa ń sin ẹ̀mí ọlọ́run ní lọ́kàn ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ní kéèyàn mọ ọlọ́run lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ pàpọ̀ kan lọ́lọ́run ìjẹ́ tó bá dọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣẹ̀sìn sí wọ́n ń sin lọ́kàn àbí wọ́n tó ń sin nǹkan mìíràn lọ́wọ́ ah ibi wàhálà ti dé nìyẹn ẹ bá bí àwọn kèfèrí kan pé ta ní jọ́lọ̀ wọn ni aláàni ibo lọ́wọ́ àwọn lọ́wọ́ ní sámà lókè Abdullahi baba anabi sámà pé Islam ò tí ì dé tí wọ́n ti sọ bàbá ànábì ní Abdullah lárúbá àgbà pé aláwọ̀ àbí wọn gbà àti wọn bá gbà pé aláà ni wọn ní sọ bàbá ànábì ní Abdullah they believe in Allah àmọ́ wọn ò sin Allah nìkan ẹ bá pàdé wọn wọ́n ní ọlọ́run méje làwọn ń sìn mẹ́fà wà lérí ilẹ̀ ọ̀kan wà ní lókè sámà àgbà wọn ọlọ́run wà lókè sámà sí ọ̀rọ̀ nìyẹn jẹ́ wọn bóò lẹ́sì máa sin creation ẹ̀dá lẹ́yìn bóò lẹ́sì máa sin ẹ̀dá ẹni bá ti gbọ́ yìí tí ń sọ yíyé láàárọ̀ yìí kò ní bá wọn ṣe ẹbọ kan mọ́ nílùú kò sì ní ní agbára kankan nínú ilé tó jẹ́ agbára òkùnkùn Allah ti ń sin yẹ ìyáka náà abúdú tó bá ní sòro ọ̀dà Allah náà ní ọlọ́wọ́ ìyáka nasta'in nǹkan méjì tá ń ṣe ilé ayé nìyẹn bá a ṣe jòkó lẹ́yìn sìn àti kírun láàárọ̀ yìí lẹ́yìn irun kíkí bùkátà àwọn abẹ́òsè bíyá lókù sẹ́rí ẹni táfẹ́rí kalẹ̀ fún táfílẹ̀ ẹ́ táfẹ́rí kalẹ̀ fún yẹn ẹni yẹn náà láàkó bùkátà sí ọ̀dọ̀ rẹ̀ torí pé kò sẹ́ni tó lè bí àbùkátà lẹ́yìn ọlọ ọ̀yà dàbó dàbó dàbó dàbó káàkiri wọ́n padà yàtọ̀ lọ́dọ̀ ẹ̀dọ́ padà sí kíni wọ́n padà sẹlẹ̀ oní à ń pè ní ìgbàgbọ́ nínú la ilaha illallah la ma'buda bi haqqin illallah ìmọ̀lẹ̀ náà kọ́lọ̀ mọ́gbà kó lára wa kọ́lọ̀ mọ́gbà kó lára àwọn ọmọ wa o wọ́n nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n sì já wá àràn ṣe ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ nǹkan mí ìyàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wa sọ́tò Dariyat aya fifty six ọlọ́run ọba aláàtì sọ purpose of creation ìdí tó ń fi dáhùn ìyá mi àǹtí mi bọ́dà mi àfà ọmọ ìyá mi bàbá olówó ilé ayé tọ́ bára rẹ̀ yìí ọlọ́run sọ tó ń fẹ́ kọ́ wá ṣe mẹ́wọ́ ó ní ilà lè yà àbùdó ó ní torí ẹ̀sìn nìkan ọwọ́ ti tọ́ba ní eh, má dàkàlà ahadun illa ahmadu ẹnìkan kọ́ wọlé lẹ́yìn ahmadu a gbọ́dọ̀ tó rò mọ́ pé abẹ́nìkan tó wọlé ọlọ́run illa li ya'budun ọlọ́run bá ní kẹwàá sinmi nìkan ṣoṣo ni mo torí ẹ̀dá yín ọlọ́run aláwọ̀ sọ nínú ayami ó ní wọ́kọ̀tọ̀ ọ̀rọ̀ búka alla ta'budu illa iyyah ọ̀rọ̀ ńlá ni illa iyyahu ọlọ́run ọba ni mo ṣe ní dandan lérí ilẹ̀ mi mo pa á láṣẹ wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan ọba rẹ̀ ń pàṣẹ kọ́dọ̀ àwùjọba ọba rẹ̀ ń pàṣẹ wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan lérí ilẹ̀ ilẹ̀ ìyá àfọwọ́ àyà tó ń nọlifá yìí ká máa ṣe góńgó nìyẹn ẹni bá pèrè muslim àyà tó ń nọlifá yìí ká máa ṣe wọ̀ nìyẹn àyà tó sọ fún wa yìí pé a gbọ́dọ̀ involve nínú. No òòsà àdábọ̀ àti òòsà àjọbọ̀ sọ́tọ̀lẹ̀ ìsìlá àyà 23 lọ́wọ́ bá ti ń sọ bẹ́ẹ̀ ipe òun ṣe ní dáadáa ipe ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá Allah wa bi rahmatihi ala ibadihi wọ́n ní nínú àánú tọ́lọ́wọ́ bá Allah ṣe fún wa ayyaha lahum asbaba raha wa rizq min as-samawati wal ard ọlọ́wọ́ wá fi wálẹ̀ káàmù wá dààmú ká tó sìn ọlọ́wọ́n bá aláwọ̀ pàṣẹ fún gbogbo tọ́dá ó ní kọ́ máa wúlò fún wa kí ẹ̀sìn yẹn kó lè bá rọrùn fún wa ẹ wo bóòrùn ṣe mú tó pé níjẹta ẹ wo wẹ́dà ní síjàmà nígbà òjò bẹ̀rẹ̀ sọmọ pé wọ́n máa pé olóòjò wọlé lé sára rẹ̀ ọ̀bá lè báyìí tó bá pé òrùn díẹ̀ ta ni ló mú wọ́n mọ fáànù fáànù yí lábẹ́ tẹ́ǹtì àti lágùn wọ́n bá padà ìyá tó bá mú dáadáa yìí sí mọ́tò rò ní títí dáadáa mọ́ nítorí kálíbà máa kojú mẹ́sì lọ́lọ́run fi wá dá sánmà nítorí kálíbà máa kojú mẹ́sì lọ́lọ́run sì dálẹ̀ gbogbo àwọn oore tó wà ní inú sánmà ọlọ́run wá mú wá fún wa òun náà ni ìmọ́lẹ̀ parí sánmà tó fún wọ̀nyí ìbàdí ètò bíi eh, eight hours nine hours nìkín yóò bá tún dúdú ọba tún dúdú kálukú àbàwọ̀ ọ̀nù yàrá wa á tún lè lè sinmi lọ́wọ́ tún dàrọ̀ ìlà á tún ṣe kínní á tún jáde bílẹ̀ bá dúdú tí ọ̀mọ́ máa ní jáde o bí í ṣe mọ́ tí í sì ń dúdú yẹn a máa fàṣokò tó dúdú sinmi a máa fi tún gé ní ẹnájì a máa wá fi àsìkò tó funfun yẹn a máa fi wá ń dájẹ́ káàkiri oorun ọmọ ìyá mi títà mi ni o ó rí omi tí ń bọ́ látòkè sánmà ọlọ́run bá aláǹ fún wa ká máa lò ó ọlọ́run fún wa ní òṣùpá ká máa ń fi náà lóru ọlọ́run fún wa látẹ́gùn gbogbo tó wà ní sánmà pátá ọlọ́run ní òun dá fún wa kó lè bá àjẹsìn ọrọ̀rùn fún wa àjẹ́ pé ọlọ́run dá gbogbo nǹkan yẹn náà nítorí kíni nítorí ẹ̀sìn ọlọ́run bá aláṣọ hàn wọ̀tá alá onírúwọ̀lẹ́sẹ̀ kọ́lọ́kọ́lọ́kùn máa fẹ̀lẹ̀ àrùn ọlọ́run bá ní gbogbo tó wà lérí ilẹ̀ pátá ọlọ́run ní ni mo dá fún kọ́lákọ̀lákùn ó ní i have created them for you ìwọ ló ní wọ́n mi yàn gbogbo tó wà lérí ilẹ̀ lọ́wọ́ buyẹ̀pẹ̀ sìn ọmọ kọ́lé lọ abuyẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ọ̀tán bí wọ́n ti ń bò òkúta ọ̀tán bí wọ́n ti ń ṣe kíni ni wọ́n ti ń fọ́ omi ọ̀tán níbi ibi tọ́lọ́wọ́ bá fi sí ẹran àtẹjà ọ̀tán ẹran ọ̀tán nígbó ẹja náà ọ̀tán lómi báwa ṣe ń jẹ kan ni ọlọ́run máa fún wa nímì báwa ṣe ń jẹ kan ọlọ́run máa fún wa nímì igi ọ̀tán nígbó báwa ṣe ń gé gbogbo provision ọlọ́run ọba ọ̀pọ̀ ọjà wa táwa lérí ilẹ̀ lọ a lè lo débì kan tí gbogbo ayé fi parẹ́ suratul Baqara ayah twenty nine ọlọ́run ti ní mo ti fún ọ ní provision o iṣu tọ́lọ́ndá nítorí rẹ̀ ni àgbàdo tọ́lọ́ndá níbo tí ń jáde láti inú ilé àbí nítorí rẹ ni ọkà bàbà nítorí rẹ ni gbogbo àwọn ìran júùsì tó mu àwọn fúrúùtù yẹn ọlọ́run dá nítorí rẹ ọwọ́ dá wọn nítorí kó máa ṣe ni kó máa ṣẹ̀ṣẹ̀. ọlọ́run yá ayọ̀ nas ọlọ́run mo pe ẹ̀yàn mi èèyàn wọn ọ̀bùdó rọ̀ bákùn ẹ máa ń sin ọba tí ń tọ́jú yín ah, ẹ ńlá ọlọ́run ọba aláwọ̀ ní ọ̀bùdó láhà ọfẹ́ tí ọpọlọ wá sí tòsí torí rọ́bù ẹni tí ń tọ́yàn tí ń kí ẹ̀ fún yàn ni wọ́n pè ní rọ́bù wọ́n fi máa ń pe bàbá alé ní rọ́bù lẹ́yìn. ọlọ́ni àwọn bódú rọ̀bọ̀kùn ọba tí ń tọ́jú yìí ló fún yín lálàáfíà ara ó fún yín lójú ó fún yín létí ó fún yín lẹ́sẹ̀ ó fún yín lálàákàì ó fún yín lọ́kàn ọba tí ń tọ́jú yìí ẹ ti ń pòfáìdì fún yín ẹ máa sìn alẹ́ fi kọ́lá walladhina min qablikum la'allakum tattaqun òun lòun sì dá gbogbo àwọn tó ti kọjá láyé àwọn bàbá yín tó sẹ̀yìn náà lẹ̀ ọlọ́run lè mọ̀ dá wọn náà ọlọ́run yé yé wa yí pé òun nìkan lòun ní agbára tá a fi dá nǹkan nígbà wọn wá jẹ́ pé òun nìkan lòun dá ayé àtàwọn bàbá yín ṣé nǹkan míì lẹ́yẹ kẹ́ ẹ máa wá sìn èmi tí mo dá yín tí mo dá àwọn bàbá yín ẹ̀sìn mímọ́ ẹ̀ wá sí nǹkan míì lórí jẹ́ pé ìrànlọ́fẹ́ máa ṣẹbọ ọlọ́run kọ́kọ́ gbàlá lọ́kọ̀ọ́kọ́ gọ̀ tó bá gọ̀ tán yóò sọ máa ṣe bọ̀ ẹ lè lẹ́nìkan tí rí ẹ pé tó ní làákà inú tí wọn ò tí fọwọ́ bá làákà yẹ àṣetáni ò ti dàn kan rú mọ lọ́wọ́ kó wá gbígi síwájú kó máa ṣegi igi tán ní ká máa fi ṣe stúdù wọn ní ká máa fi kanlé ọlọ́run dági fún wa ká fi dáná ká fi tẹ̀bà òun á nígboro ọwọ́ á tigi igi tán ní ká fi ṣe bẹ́ẹ̀dì igi tẹ́lẹ̀ káwọn fi ṣe chef wardrobe tákàtọ̀ síbẹ̀ tàṣọ ó ní ti síbẹ̀ ah, ọlọ́wọ́ dúpẹ́ o nígbà ọlọ́run fọ̀nà ọmọ lójú ọmọ pọ́lọ̀ ní sọ <laughs> àbí wàlá ọlọ́run fọ̀nà ọmọ lójú ọmọ pọ́lọ̀ ti sọ yìí ọ̀rọ̀ ń fálù ẹ̀ ọ́n make sense nítorí pé ọlọ́run fọ̀nà ọmọ ṣẹ́dá tọ́lọ́run fọ̀nà ọmọ oyé yọ́mọ̀ sọ fún mi pé ìmọ̀ ti sọ sẹ́tẹ̀lẹ̀ ní ọmọ tí ń ṣe ni pé àbóhùn ní ọmọ tóhun ṣe kí ni tóhun ṣe creation sin creation creation bọ creation síbò ṣe ọkùnrin ní ìyàjọba ọlọ́run bá ní èmi mọ̀ dá yín o yóò dá kẹ bẹ̀rù ọlọ́run kẹ tó wá bá mi ẹ mọ̀ kú ọlọ́run ní ọ̀dà mo ní kẹ́sì mi ẹ tí máa tẹ̀lé torí ẹ tí máa nǹkan tó jẹ́ pé yóò jẹ́ máa sìn mí ó dín ní alladhi ja'ala lakumul arda firasha ó ní ilẹ̀ tẹ́ wà lérí èmi nìkan mọ́ tẹ́ o wa samaa binaa sọ́mà tó wà lókè yìí ọlọ́run èmi nìkan mọ́ máa o wa anzala minas samaa'i ma'a bóbi sí ń bọ́lẹ̀ yẹn ọlọ́run ní èmi ní ń da omi sí látòkè o fa akhraja bihi minas samarati rizqan lakum báwọn arúgbìn yìí sí ń jáde nílẹ̀ yẹn èmi sí ń jáde yẹn ọlọ́run bá ní èmi mo fi omi mú jáde o tí yóò máa jẹ́ àrísìkí fún yín ẹ tà ń bẹ̀ ẹ jẹ ń bẹ̀. ọlọ́nifàlà taj'alu lillahi andada ẹ má wàá tún ní nǹkan míì tẹ́ máa bọ̀ ẹ má ní nǹkan míì tẹ́ máa gbọ́lá fún ẹ má ní míì tẹ́ máa gbàgbára fún andada ẹ má ní míì tẹ́ máa sìn wa antum ta'lamun ọlọ́ni ẹ̀yin náà sì mọ̀ pé ìtẹ̀sìn yẹn kọ́ da yín o ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ọlọ́run fi ní tàbá bí àwọn kèfèrí wọ́n láyé sọ alẹ́ tàwọn mọ́ ní khalaqa samawati wal ardi la yaqulunna Allah ọlọ́run ayé wá bí àwọn kèfèrí pé tàbí sáwọn àtìlẹ̀ wọ́n ní Allah lọ́dà ẹ̀ṣẹ̀ tó kí lọ́wọ́ adé tí lẹ́wà kẹ́yìn sí Allah ẹ̀ wọ́n ní bá ṣe máa bàbá wa tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe nìyẹn èsì kan náà gbogbo wọn máa ń fọ̀ bẹ́ẹ̀ bá ṣàlàyé tọ́rọ̀ bá yíye tán tó yíye tán ẹ̀mẹ̀sì tẹ́bọ̀ fún yín yóò ní àkàtà wọ jẹ́ ní alẹ́ yàrá àná lóòótọ́ ẹ̀sìn àgọ́ ni Eh, kò dáa ah, ah. bàbá sáná sí kìí sìn yọmọjọ ah, òkúta òkúta tí wọ́n bọ̀ yẹn tí wọ́n bá dáná sí yọ fọ́ irin irin wọ́n bá dáná bọ̀ tí náà bá ràn án yóò ṣe kíni yóò yọ ọ́ àwọn náà sọ pé àwọn kìíní yìí àwọn náà padà rí i pé a máa lè fílẹ̀ torí pé bá a ṣe bá ń bàbà tiwa tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe nìyẹn tọ́ àdúrà lókun yẹn àbíkú lókun jẹ́ máa àwọn náà tí olóhùn ń bọ̀ kankan yìí nígbà tó bá di àsìkò tí ìnira bá dé yóò ní ọlọ́run o ọlọ́run o yóò máa ní ẹ̀dá kan ìbá pa àwọn afáwà yìí ní kí wọ́n bẹ lọ́hùn kí wọ́n bá kan yàsìn wọ́n tó gba ọba tó sọ yàsìn kalẹ̀ lọ́wọ́ ń kígbe kí wọ́n ka yàsìn ọ̀kan nínú àwọn ọba kẹfẹ́rí táwọn sábà ní kí kán ràn wọ́n lọ́wọ́ pé àwọn dé sílùú ní kò sóúnjẹ kò sílé wọ́n sì láwọn ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ ń ẹlẹ́bọ̀ làwọn mí ẹ bá ara yín lọ nígbà kékeré sán kòkòrò olóró kan ó tù kan sí lára wọ́n gbé dìgbàdìgbà gbogbo ilé ìgbàlẹ̀ wọn lọ́lọ́ nàbà ni ẹjẹ́ àlọ́dọ̀ àwọn ìjọ tó wà lọ́kàn nínú àwọn sì débẹ̀ lọ́kàn náà sọ àbàbà ka sọ́tòlù fàtíà sí ara bàbá ọba lóró bá lọ fàtíà nípa ọmọ ìyá mi tó bá rí ọmọ mi fàtíà lẹ́wọ̀ alhamdulilayi rabbil alamin ní wàlá gọ́ọ̀lì mọ́ fi ilẹ̀ o agbára ó tóbi débi pé bọ́ọ̀bá jùlọ tó bá kà ò nírun ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́lẹ́yìn náà máa nígbà àwọn wá ka fájà sí ara bàbá ọba ṣé bàbá ọba padà gbà sílámù ó tún padà sí di òsàlẹ̀ tí ń bọ̀ náà nígbà tó lọ́wọ́ fọ̀nàmá mírèkù ọ̀ràn ni tọ́lọ́hún fẹ́ fi mọ̀nà àwọn ìjọ sọ́ọ̀lì sùn ò rí mírèkù ni ìyẹn àwọn ìjọ lúùtù sùn ò rí mírèkù ni mọ̀jísáàtì àbújá àlì sùn ò rí mírèkù ni àbúlà àbí sùn ò rí tiẹ̀ àbútọ́ àlìbì sùn ò rí lákì má kásábà aláhùn lẹ́hùn lè hìdá àyà ọlọ́run bá aláwọ̀ kọ̀ wọ́n sínú àwọn tí ó mọ̀nà máa dúpẹ́ islam o gbogbo tó bá bọ́ nínú sẹ̀mí rẹ̀ tí islam bá ti bọ́ ọlọ́run ó sì ń bẹ nínú ọ̀kẹ́ ọlọ́run àtàánú ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa suratul Baqara àyà twenty one twenty two ọlọ́run bá aláà fi ń sọ fáwọn onílà aka yìí pé èmi tí mo dá yín tí mo sì pòfáìdì tẹ́ máa lò tẹ́ máa jẹ èmi ló yẹ kẹ́ máa sìn o. wa hadhihi al-ibada lan taqatu illa bil-mawt ṣẹ́wárí ìjọsìtọ́lọ̀ ní ká máa ṣe yìí èyí ṣe lásìkò kan kọ́ wá fílẹ̀ lásìkò kan àṣekú ni o torí pé atẹ́gùn náà àgbàkú ni oúnjẹ náà àjẹkù ni oòrùn náà àlòkù ni ẹ̀ẹ́ ìjọ tó bá ti lo provision ọlọ́run ọba má ìjọ náà lẹ́mí rẹ̀ tán ìjọ náà ni ìbádà náà ṣe kí ni ìbádà náà tán àmọ́ lóhùn ẹ̀tọ́ bá ń bẹ lérí ilé ọlọ́run tó ń rìn lérí ẹ̀ tó ṣe bẹ lábàásán ọlọ́run ọba tó ń jàǹfààní rẹ̀ ọlọ́run ọba ni wà àbùdè rọ̀bẹ́kà ọlọ́run ni máa ń sin ọlọ́run ọba rẹ̀ kó o sì sọ fún gbogbo àwọn ọjọ́ rẹ̀ hátàyà àti àkàlẹ̀kìn títí ni tí ikú òfin dé aya 99 ìbẹ̀lẹ̀ lọ́n ti ní àkíkú ní kíní ìrun àgbàkú ní kíní ààwẹ̀ kọ́dà bọ́bá rí ọ ọlọ́nà tó gbàgbà rẹ̀ ẹ́ tọ́bá rí ọ ọlọ́nà tó gbà kírun al-ibadatu sharuta al-ibadatu wa lil-ibadati al-qubul wọ́n ní ẹ̀yọ́ màyá mi ibi tọ́rọ wá kù sí òun náà ni pé gbogbo wa náà àti establish ẹ̀ kò sẹ́nìkan tó takò mí bí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé Allah nìkan ló dá wa ẹni tó dáwà yẹn wà lùmùsítàhíkù lè ìbádá òun ló sì lẹ́tọ̀ sí káàmà sí kíní káàmà sí gbogbo àwọn àgírí lérí ẹ̀ ìmáṣẹ́ ọlọ́run ọba aláàníkan ni wọ́n pè ní la ilaha illallah kalimatul haq kalimatul shahada kalimatul sa'ada ẹni bá ti gba la ilaha illallah ò sínú sẹ̀mí rẹ̀ yóò sọ rírí láyé àti ìtumọ̀ la ilaha òun náà ni la kò sí ẹni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo láì ní parọ́ lódodo àyàfi Allah nìkan gbogbo nǹkan mìíràn táwọn èèyàn ń sìn irọ́ ni irọ́ ni. ẹ rí ìjọsìn tá a fẹ́ fi súnmọ́ lọ́wọ́ báyìí wọ́n ní wá ní májèmú méjì kọ́lọ́run tó gbà al-ikhlas kéèyàn ó sì torí ọlọ́run ibadatullahi li ajli llah la li ajli shay'in min aghradi dunya tó bá ti jẹ́ ẹ̀sìn ọ̀fẹ́ fi súnmọ́ lọ́run má sì torí nǹkan kan nínú téèyàn máa wá lé ayé máa ṣe nítorí pé ọlọ́run bá ní kó o ṣe oríṣi ṣe nítorí ọlọ́run torí pé tó bá ń ṣe nítorí ẹ̀dá ọlọ́run wọn ò lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullah ọlọ́run bá ní àpá wọn láṣẹ ìgbà dá wọn tán ibi ká máa wá ṣe kankan àti ká máa wá ṣẹ̀sìn ọwọ́ ni mukhlisina lahu ddin àmọ́ o kí wọ́n rí pé ẹ̀sìn yẹn àníyàn wọn dá lérí ẹ̀ ọlọ́run nìkan ni wọ́n ṣe kíni ni wọ́n torí ẹ̀ ṣe ìwọ ń bọ̀ lọ́ọ̀kan mo ti ń gbọ́ ọ̀rọ̀ lójú wíńdò wọ́n wá ní Allahu Akbar nínú yàrá ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sómi àti wọ́n náà ọwọ́ àjòkó lẹ́nu lé wọ́n yàrá kà mẹ́rin nítorí pọ́ ń bọ̀ lójú ìnàró àbí ẹni tó wọlé òun rò pé mi ń sin ọlọ́run èmi mà pé mi ò sin ọlọ́run ìwọ ní sí kínní ìwọ ní nítorí ẹ̀ sin ìwọ ní nítorí ẹ̀ dìgbérun dìde bí ìgbà tí ń sin lọ́hùn ní màá bẹ́ gbọ́ yorùbá yẹn ẹ̀ẹ́dẹ́ kílíà torí ànípè lẹ́sìn mọ́ nígbà tó dé pé àníyàn tó yẹn fi ṣe kìí ṣe torí ọlọ́run ọlọ́run bá ní mú kùlé sí iná láwọ̀ dì a torí ẹ̀dá yín ẹ̀dí ìkìláàsì wà mbẹ́ o ọmọ ìyá mi tó bá ti sí ìkìláàsì má ṣe o òfò ní o àfa lóun fẹ́ dalẹ̀ kéré rẹ̀ àníyàn rẹ̀ ni pé púrọ̀tì kan tó ń rà nù ìgbà tó ń fi ṣe wà ọwọ́ ṣe wàhálà lérí ilé kéwì débi pé irun gbogbo ara rẹ̀ funfun lẹ́yìn ni ojú rò rí náà dáadáa mọ́ ọkàtìrà kàtìrà lọ́tọ̀ nàìjíríà fẹ́ kọ́ àwọn ọmọ àmọ́ ní àtọ́ wà ní abẹ́ rẹ̀ ọmọ ìyá mi òfò ni o ọlọ́mọdé ó ṣe wá o gbogbo nǹkan bá ti jẹ́ ẹ̀sìn mọ́mà sí nítorí ẹnìkan ọlọ́wọ́n bá ní wama umiru illa liya'budullaha àdàwọn sílé ayé àdẹ̀pá wọn lásẹ̀ kan lè fi kankan lé ayé bí ó bá jẹ́ kan lọ lè sin ọlọ́run ọwọ́ fi nǹkan kan dè é ó ní àmọ́ kọ́ jẹ́ mukhlisina láwùjì kí wọ́n jẹ́ ẹ̀sìn yẹ kọ́ jẹ́ pé torí wa nìkan wọ́n ṣe kí ni ni wọ́n ṣe lẹ́yìn náà mukhlisina láwùjì ni pé bí wọ́n ṣe ń ṣe àwọ̀ ọlọ́run yẹn wọn ò sí nǹkan míì má wọ ọlọ́run tí wọ́n ní al-ikhlas fil ibada ìtumọ̀ méjì tuntun yẹn tẹ́ bá ti rí mọ́ṣáláṣí tí ń kírun ẹ̀ ní bá tẹ́ bá ti bá ní mọ́ṣáláṣí ẹ̀ ní nínú gbòòrò tẹ́bá ti di dé wá mọ́sálásí ẹ̀ nígbà ni wọ́n ti ń ṣe ọdún àjọwọ́ àti àdábọ̀ kò ní ìkìláàsì torí pé ọlọ́run nìkan kí ń ṣe kíní òun kí ń sìn sọ́ọ̀tù bàyínà ayẹlẹ̀ karùn-ún lọ́wọ́ ọlọ́run àbíọ́ gbogbo tábà fi súnmọ́ wọ ọlọ́run lẹ́sìn lọ́sẹ̀ ìsànú wa ká tó ṣe é sọ ọkàn rẹ ò sí lọ́wọ́ rẹ o ọwọ́ ọlọ́run lọ́wọ́ o ṣètọ́nù torí inú àwọn mọ̀dákìlù ṣayatin inú àwọn ọ̀nà tí èṣù máa fi ń ba iṣẹ́ èèyàn jẹ́ òun náà ni àríyá kéèyàn máa ṣe ìjọsìn nítorí àwọn ẹ̀dá ọlọ́run a mọ̀ pé irun gbà dídá sí ládàá wà mẹ́yàbí gbogbo àwọn tí ó ti rọ̀ lọ́rùn kọ́lọ́n dọ́ra àwọn náà lọ́rùn ọ̀dá sí nígbà tí ó wà láàrin àwọn jama tí wọ́n ṣe súnà nígbà ó travel Àbújá ọ̀farùngbà ó tún dé padà ó tún dá sí àsìkò tí yóò fi wà nínú ìdàgbọ̀n rẹ̀ ẹ̀kọ́ ọmọ gbalada àmọ́ ní tí ò ní jọ gba aládàá ni pé ò ṣe nítorí ọlọ́run bàbá náwó náà ó jẹ́ torí ọlọ́run ẹ̀yọ́ màyá mi tó bá sànú yàn ó ṣe sàárà yóò jẹ́ torí ọlọ́run gbogbo ìbáàdà pátá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú tí ìbáàdà tí fi máa ní tẹ̀wọ́gbà mùtáàbà àtòrò sódì sàrẹ̀sálà kọ́ jẹ́ pé ìbáàdà tó bá fẹ́ ṣe ànábì òtò kọ́kọ́ ṣe kí wo tó ṣe ọlọ́run fi ní kúlé ń tuntun ìbónà láha fàtẹ́bì ọ̀hún ni sọ fún wọn yí pé ọlọ́run ànábì ṣe wa ni o kú sọ fún wọn tí wọ́n mọ̀ pé àwọn fẹ́ràn ọlọ́run ìwọ ni kí wọ́n tẹ̀lé pàtẹ́bì àwọn èmi ni ẹ tẹ̀lé ká lọ níbi ọ̀rọ̀ ayé àbíbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ ayé àbíbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mọ̀ yá mi níbi ọ̀rọ̀ kíni níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ ọ̀rọ̀ ayé ọ̀fẹ́ ra mọ́tò ẹ̀sìn ànábì gùn wọ́n gún mọ́tò rẹ̀ sájọ́ jẹ́ pé owó àlàlé ló fi ṣe kíni ló fẹ́ pẹ̀lú olè rẹ̀ sí tó wọ̀ ọ́ wọ́sọ tó dáa má bèèrè pé bó irú aṣọ wọ̀là nẹ́bí wọ̀ nígbà tí ọ wà ní Madina torí wọn ọ̀ràn níyẹn ẹ̀sìn wọn ní ọ̀gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ kankan àbíkọ́jọ́gbà anábì náà kọ́kọ́ ṣe kí ni náà kọ́kọ́ ṣe ìtumọ̀ ẹni pé mùtábà nìyẹn àfànàbì síwájú àwọn tẹ̀lé ẹ̀yọ́n àyà mi nínú ẹ̀sìn wa anábì lu bàdí ní mọ́ṣáláṣí wọ́n náà fèsì sáà anábì lu bàdí ní mọ́ṣáláṣí ọjọ́ ń lọ ó ṣe àbábà wọ́n yà bàbá rẹ̀ lọ́lọ́run ránṣẹ́ muhammadu rasulullah yo àbọ̀ ọ̀ka ní sọ́ọ́tù tọ́lọ́ ti sọ muhammadu kí ni rasulullah muhammad ni wọ́n rán ìyàwó wa béèrè pé ẹni wọ́n rán yẹn ìjọ ṣe é wọ́n àwọn ni kò ṣe o gbogbo ṣe ìwò tó bá dalẹ̀ mọ́tẹ̀lẹ̀ lànà bìbí ni mọ̀nà àmì àmàlà lẹ́sà àlẹ́ àmọ̀lú náà fọwọ́ rọ̀ dùn ẹni máa ṣiṣẹ́ kan tọ́jẹ́ pé àwọn èmi ànábì kí mo ní kó ṣe èmi ò ṣe kó tó ń ṣe ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àwọn ah, ọmọ lóbi one hundred and fifty years lérí ẹ ẹjọ́ ni ẹ o kán lè wá mílíọ̀n lérí ẹ sáà nábì ò ṣe wọ́n bá wọn ṣe sọ́tọ̀ alimurana ayat thirty one àlẹ́ ìbáda ti wà ní wàhùn wa ẹ̀jẹ̀ wa bọ́ sí agbọ́nrin ìbáda àti tí mọ́jẹ̀ mọ́tàn fi ń gba ìbáda ní kásì torí ọlọ́run kásì tẹ̀lé súnà tànàbì tọ́ àlẹ́ ìbáda wà ní wàhùn wa ẹ wá rí ìbáda èyí tí ọlọ́run bá àlá tí ó ní ká wá ṣe nílé ayé tá a ṣe wálé ayé yìí ṣe definition ti sheikh islam ibn taymiyyata alharrani rahmatulah alayhi definition wọn tí wọ́n fún wa lérí worship òun ni definition tó dáa jù nínú ọ̀rọ̀ àwọn àlfà ìgbà táwọn ka koran náà kàdísì wọ́n làwọn rí pé àlàyébáàdà ìjọ wọn pè ní ìjọsìn ismun jami ọ́n ní kulli ma yuhibbuhullah gbogbo tó lọ́nba ti fẹ́ kọ́ máa ṣe ni wọ́n pè ní ìjọsìn wọ̀yẹ̀rù gbogbo tó lọ́nba ti dùn mọ́ lọ́nba ti ṣe tó sì lákọọ́lẹ̀ ní alukur'an òun náà níjọsìn min al-aqwal bóyá ìta ń fi ẹnu sọ ni wal a'mal àbí ìta ń fara ṣe az-zahira bóyá ìta wà lọ́kàn rẹ tó di sọ́kàn rẹ wal batina az-zahira bóyá ìta wọ̀nyẹn rí bí irun kíkí bí àwẹ̀ wal batina àbí ìta wọ̀nyẹn ò rí tó jẹ́ pé wọ́n nìkan lọ́mọ àtọ́lọ́wọ́n ọba rẹ̀ bí ìgbàlá lọ́lọ́run bí kí afẹ́ràn ọlọ́run gbogbo ohun aláàbá ti fẹ́ tó sì yọ́nú sí ni wọ́n ń pè ní ìbádà ọwọ́ adínẹ́kan jura wọn lọ a ní ìbádọ́tún wájíbá a ní ìbádọ́tún mustahabba èyí tó jẹ́ dandan tó gbọ́dọ̀ mọ́ ṣe ọwà èyí tó jẹ́ pé tó bá ṣe ọgbàládá tó bá ṣe ò ní ẹ̀ṣẹ̀ àmọ́ ọgbàládá tó bá ṣe. ẹ̀yọ́ màá yá mi kákìdò ha lápẹjọ ẹ gbogbo àtà àkìdò ha lè nísìn ládàbọ̀ fún wa ǹjẹ́ ájìyà pa àkìdò ha àníjìyà ànẹ́bìsì ní ká máa kìdò ha Ramadan táwọn mẹ́yìn ẹ̀sìn lòun náà àwọn tágbà Ramadan tá a ṣe lágbára láti gbà á á jìyà bá ní jìyà àbọ̀ ọba lè sọ èmi ọ̀sọ̀ ọmọ kó jìyà torí ọlọ́run ní kó ti bá alẹ́ ikú mo sì yà ọlọ́run ní mo ṣe àwẹ̀ ní dandan lérí yín lókùn àtẹ́wá lálàáfíà ẹni tí ọgbà àwẹ̀ ẹ̀sìn ni yọ wọná ẹni tí òkìdùwà ò ní wọná ládàdùwà ní oníṣẹ́gíní ní onígbà ìyá rẹ̀ oníkọ̀ bá wọn fọ mọ́tò bàbá rẹ̀ níkọ̀ bá wọn lọ́ta ọwọ́ nǹkan koran koran kíkà náfìlà ni tẹ́jú fún bàbá dandan ni wọ́n kà tọ́rọ̀ búkà látàbùdú ilẹ̀ ìyàwó bìlì wà lè dé ìsàn ọlọ́ni dandan ni kejì sẹ́fà òbí ọ̀yá ọwọ́ nǹkan koran lọ́wọ́ màwọn níkọ̀ bá wọn lọ́ta èwo ló ṣe bẹ́ẹ̀ ọmọkùn ẹ̀dí sáré parí jésù mẹ́ta yìí torí pé ìjísẹ́ fún fi yẹn dandan ó ti gbé náfìlà mi àwọn àjọṣe yẹn bó ṣe wá rí nìyẹn àmọ́ mọ̀ wàá sèkálẹ̀ láì ṣe kíni láì ní máa ṣe ọmọ ṣe méjèèjì ọwọ́ àmọ́ yìí tó jẹ́ pé dandan ni lérí rẹ tó gbọ́dọ̀ má ṣe ọwọ́ ná ọwọ́ àmọ́ yìí tó jẹ́ pé wọ́n fẹ́ kó ṣe kó fi gba ládá ọyẹ ládá bá sì bọ́ fún ọ òun náà mọ̀ fẹ́ ládá bọ́ fún ọ àmọ́ kò sí ìyà ọlọ́run ìjọsìn gbogbo tọ́lọ̀ fẹ́ ni alákọ̀ọ́kọ́ àzọ́mọ̀ha àkọ́kọ́ jọsìn lérí ilẹ̀ tá a wá yìí tá a wá sìn òun náà ni ká wá gbàgbọ́ nínú láìláha ìlàlá ká sì wá fìdí ẹ̀ múlẹ̀ nínú ọkàn wa pé lóòótọ́ láìláha ìlàlá àkọ́kọ́ jọsìn ni ẹ kí ni wọ́n pè ní láìláha ìlàlá la mahbuda bi haqqin illa Allah kò sẹ́ni tó yẹ ká sìn mọ́ tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run tọ́ tọ́ bá tó wá ní nǹkan míì tó tó ń gbàgbọ́ pé ó yẹ kó sìn ajẹ́ pé nítorí wá ṣe lérí ilẹ̀ ò tí máa wo bàbá sì kú ò lérí ilẹ̀ náà ọ̀nà lè jìyà lọ. tawhid òun náà làkọ́kọ́ ọkàn òun náà ni máa wà ká gbára lé ọlọ́run ká máa bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ká máa retí oore lọ́dọ̀ ọlọ́run ọba wa eléyìí ni wọ́n ń pè ní tawhid ọdún mẹ́wàá ni ànábì fi ṣàlàyé fún àwọn ará Mákà wọn ò kírun lọ́dún mẹ́wàá wọn gbààwẹ̀ wọn ò lọ hajj bẹ́ẹ̀ ni wọn yọ ẹ̀sìn olè ànábì wa kọ́ wọn lọ́dún mẹ́wàá òun náà ni la ilaha illallah àwọn tó kú sí abala yẹn wọ́n sì wà lè jẹ́nà wọn sì kẹ́nà láwọn àfáà kan ló fi ní wàkámù náà sí ó ní wàkámù náà sí máa lam yasumu máa lam yusallu wọ́n lam yasumu fi sabikina. لكنهم سعدوا أخيرا وحسبوا في صالحين oni wakamu nasin oni àwọn ẹ̀dá kan bẹ malamu yusallu wọn ò kírun torí irun ò ti dìgbà walamu yasumu fi sadiki wọn gba ramadan rí torí ramadan ò ti ṣe kíni kò ti dé lakinnahum sa'idu akhiran wọn wà láti janna báyìí jama wọn sọ rírẹ wa husibu fi salihin a sì fi wọn sáàrin àwọn ẹni rẹ nínú àlìjánná nítorí pé ìbáàdà tó tóbi jù wọ́n ṣe òun náà ni ìgbàgbọ́ nínú láìláha ìtumọ̀ ẹni pé àwọn gbà ipé àgbọ́dọ̀ sígi àgbọ́dọ̀ sí omi àgbọ́dọ̀ sí látà àti òzá àti mànátà àgbọ́dọ̀ sí gbogbo táwọn yẹn bá gbé kalẹ̀ tó wọ́n ń pè ní ọlọ́run torí wòye sí ọlọ́run ẹ̀dá ọlọ́run ni wọ́n ọgbàgbọ́ sínú ọkàn rẹ̀ kó tó lọ lè bọ́lọ́run ọwọ́ kórìíra nǹkan yẹn ọwọ́ kórìíra àwọn tó ń ṣe ó ní ṣe òsì ní síbẹ̀ Ah, èmi ọba yín ṣe ohun ẹgbowó ẹjọ́ ń ṣe ni àwọn ń ṣe wọ́n ń finance ẹjọ́ ṣe ni wọ́n jọ kọ́dúkọ gbogbo yín ni o mẹ́rin ní tọ́ba jẹ eh, oyè oró dáadáa tọrọ sáyìn oyè tọ́fẹ́ jẹ wọ́n ṣe kí ni ọ̀sáyìn ọ̀sáyìn check tí wọ́n fẹ́ lọ lè ṣe kí ni wọ́n èso sáré wípé ẹ̀yìn ọlọ́run sáàmù pọ̀ balẹ̀ mi torí pé mo balẹ̀ ní gbogbo wọn ni tẹ́yìn bá gbìyànjú sínú sáré kí ní ọkọ̀ bẹ́ẹ̀ mọ́rọ̀ bukà ọ̀rọ̀ tàbí ìdíwọ́n kọ̀bọ̀ sínú sáré tani ọlọ́run ọba rẹ̀ ọlọ́run mọ̀jà dọ̀rùn mọ́tọ́ o gbogbo rẹ̀ tọ́lọ́run sọfẹ́ náà kan wá wọ́n yẹ̀rẹ̀ sókun mọ́ yẹ̀ṣá gbẹgẹrẹ hisab ọlọ́run ní ìtẹ àrísìkílẹ̀ fáwọn èèyàn wọn ọ̀dẹ̀ ní máa yẹ mọ́ nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run máa béè lọ́wọ́ ẹni tó ní òun náà ní sí ń pàṣẹ fáwọn tó ní tán fi ń ní àwọn tí ò ní yẹ ọlọ́run ní ọ̀pàṣẹ kan ní o kọ̀ǹtró ayé ọwọ́ ọlọ́run lọ́wà ọlọ́run ní wọ́dà ọ̀rọ̀ ilà rọ̀bíkà ọlọ́run ní wọ́dà ilà rọ̀bíkà ìrẹ́ wọ́n wà nínú àwọn lẹ́bọ̀ ṣúrọ́tù alkọ́sọ́s àyà 87 ẹ̀rì pé bí n ṣe ń sọ ní mú àyà rẹ̀ wá nínú alukoran ee kálí mọ̀ pé koran dágbé sílé yẹn ọkọjá àfi ń tẹ́ sílé ọmọ ká torí kọ́ mọ́ bá sunkún lọ́rùn khalaqana Allahu li ajli al-isti'anati bihi lọ́wọ́n aláàdáwà sílé ayé ká máa wá ìrànlọ́wọ́ tábà ti níṣòro òun náà ara ẹ máa sọ pé èmi nìkan lè gbọ́dọ̀ máa ń sìn èmi nìkan lè sì gbọ́dọ̀ máa wà lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ fẹ́ wà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kí ló ṣe ọ̀sàdúà àdàbí ní àdúrà fún wọlé ìbàdà àdàbí ní àdúrà tẹ́ ṣe yẹn ìbàdà wọ́n fún ọ ní tọ́wọ́ wọn ò tí ì fún ọ wọ́n máa kọ́ sí kókó ńsìn lọ ni àdúrà làwọn ṣe láyé èzògùn kí làwọn ṣe láyé jọba àdúrà àdúrà sì ń gbà wọ́n ujibu da'wata da'i idha da'ani ọlọ́run ní ìmà dáhùn fún gbogbo ẹni bá ti ń pèmí àmọ́ fọ́lì yastajibu li kọ́ náà mọ́ sẹ́mi ẹlẹ́kẹ̀rẹ́ wọlé yóò mìíràn bì kó gbèmí nìkan gbọ́ kó mọ́ nìkan mí nínú ilé kó sì má nìkan mí nínú ọkàn rẹ̀ mọ́ tó bá ti lè jẹ́ ẹwà tó wọ́n fi lè dáhùn istijaba tó sì dáhùn ìmà ujibu da'wata da'i ujibu da'wata da'i idha da'ani ẹ máa yá àwọn tí wọ́n ti rí súnà tí wọ́n sọ̀gùn mọ́ gbogbo tí wọ́n lé tọ́wọ́ wọn ọ̀bá nígbà wọn sógun nírọ̀rùn lọ́rọ̀ ọba aláǹfọ̀n ọmọ ìyá lọ́lé pàjọ gbá tí ikọ́ dá kan jàǹkà wọ̀nù bàbá tí ń lọ fún ọ náà òun náà ní lọ́wọ́ inú gbó ní gbé bọ́bá ní lẹ́kì fẹ́ stúdíò ọmọ gbé olùsí lóun fẹ́ sọ ọdún lówó ọwọ́n sì làwàlàwà lọ́dọ̀ rẹ̀ ọwọ́n gbọ́n lọ gbọ́n bọ̀ ọdí lórúkọ béèrè owó lọ́wọ́ lọ owó tí ò níyọnu kò ní yára zá kò orísokùn bó sì sọ̀rọ̀ sì ti gbọ́ ọba <laughs> rẹ̀ zá fún mi nítorí rẹ̀ àwọn náà wọ ọkàn rẹ̀ pé sẹ́mi nìkan náà ni mo wà ń bẹ̀ àbí ẹlòmíín sí kíni ẹlòmíín tó wà ń bẹ̀ ibi wàhálà ti dé ni ọba tí ń wẹsẹ̀ ìtajà tọ́hún wẹsẹ̀ ayé tọ́hún wẹsẹ̀ ẹ̀yọnú ẹ kò lè dá fún ọ kò lè dá fún ọ torí kì í dá abẹ́lẹ́ bọ́ sanulike fi kulubi lẹ́sìn náà káfàrọ̀ rọ́ọ̀bà bí ma aṣọ àkù ọlọ́run gbogbo àwọn ọmọdé ń sẹ́gbọ́ ọlọ́run bá ní ìní tí wọ́n lọ́kàn balẹ̀ ọmọ tó ń ṣe ni aláàtò ní sánmà gbogbo ilé ayé pátá àwọn òtún èyí ẹ̀fọn wájú ọlọ́run gbogbo ayé pátá ọwọ́ ń gbé aláà sẹ́gbẹ̀ gbé sẹ́gbẹ̀ ọ̀gà ó gbé aláà sẹ́gbẹ̀ adìrànà ó ń gbé aláà sẹ́gbẹ̀ òbúkọ ó ń gbé aláà sẹ́gbẹ̀ orí èèyàn ọmọ tó ń ṣe ni gbogbo àwọn tó kójọ yẹn wọn ò lè ṣe kankan àfi tọ́lọ́ ṣe tán ọlọ́run dá púpọ̀ fa alrahman ẹni ní ìdíkẹ́ sinmi ẹ̀mí yóò balẹ̀ ẹ máa béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run sì máa ṣe fún yín pẹ̀lú rọrùn tọ́ba wá béèrè nǹkan tọ́lọ́run rí pé ìyọni náà fà fún ọlọ́run wà ní mi látara ìfẹ́ tó ń ṣe ọ. ìṣáájá ara tí wọ́n pè ní imáà níwọ̀n náà ni ká máa wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba aláà nìkan gbogbo aburú tó wà lé ayé tágbà pé kò sẹ́nìkan tó lè sọ wa ń lẹ́yìn ọlọ́run nítorí wá sí ilé ayé òun náà ni pé ọwájú kó ọwọ́ àjòkó ti àwọn onílára ọwọ́ àjòkó ti àwọn olójú burúkú bọ́bá ti wọlé ayé báyìí àwọn tó wà ní ayé pọ̀ gan nínú àwọn tó wà ní ayé wọn náà làwọn tí wọ́n fẹ́ ṣe ọ̀nkà èsù náà sì làkókò wọn òun àbí ọmọ tó pọ̀ rẹpẹtẹ sí ilé ọlọ́run àwọn sẹ̀yà sínú jíní wọlé ins àwọn èèyàn kan bẹ ti gbàbọ̀dé lọ́dọ̀ ìṣètọ́n yóò wo nǹkan báyìí àṣetánù sílẹ̀ lè ba náà jẹ àfi tọ́lọ̀ wọn bá fẹ́ yóò pa nǹkan papọ̀ yóò rí mọ́lẹ̀ eré sì máa fọ́ọ̀yàn àfi tọ́lọ̀ wọn bá fẹ́ ọlọ́run bá aláwọ̀ aṣọ fún muhammad sàṣàlà wípé ìwà muhammad pé gbà mí gbọ́ ọkọ̀ dẹ̀ máa pè mí gbogbo tó wà ní ayé ọwọ́ mi lọ́wọ́ nǹkan kan onífẹ́ kankan sí ọ wọ́n sáà máa sọ pé kúl àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà kúl sáà máa sọ ìwọ́sọ pẹ̀lú ọlọ́run bá tó ní àárọ̀ min ṣáàdì mọ̀hálàkọ̀ níbi aburú tọ́lọ̀ndá aburú mi àbẹ́wọ̀sí aburú sí ọ̀hán ẹ̀kọ́ mọ̀ pé àwọn bá sọ́nà wọn ní bàbá ní ọlọ́run ojú lọ ìwọ́dí kẹfẹ́ nínú ọlọ́run ìyàmọ̀ ọmọ mọ́dákẹ́ o kí n sọ níbi aburú tí mo dá wọ́n mi ń ṣọ́dí gáàsì kí n sáré ọkọ̀dà kí n máa sọ níbi aburú òru nǹkan kan lóru ẹlẹ́mìí ìyá ìwé látọjú orun ọmọ yákanjọ́ ni ń sọ̀rọ̀ ọmọ àbúrò rẹ̀ fún àbúrò rẹ̀ wọ́n ní kọ́ ọmọ kàṣíkàrò ọyọ báyìí ọyọ ọyọ sílẹ̀ báyìí kò tí kò mẹ́ ọyọ sílẹ̀ báyìí àwọn kò síbẹ̀ padà àwọn wọn yọ láwọn ebe sùn ni bọ́lá ọlọ́ọ̀ká kò ní sí ìkọ́tọ́ sùn ọlọ́run ni wọ́n mi sẹ́ni ooru ọlọ́run laburú bẹ́ẹ̀ lóru àmọ́ wọ Muhammad ma kafaraki fẹ́ẹ̀ bá kafaraki aburú ní ṣe kíni kò ní ṣe ọlọ́run wọ́n mi sẹ́ni nàfàṣà àti fẹ́lẹ́ ọkọ̀rì di nǹkan tí wọ́n bá nígbà àṣàdà àwọn olójú tí wọ́n ń wojú tí wọ́n ranjú mọ̀ nǹkan tí kò sì máa bàjẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run bá ní wọ́n ranjú ojú wọn ní lápá lára rẹ̀ ìwọ sáà máa ka fálákì. ó tó mú mi wọn ní kúlà olú robin nas ó ní ìwà anábì máa sọ pé mò ń fi ọlọ́run ọba ọba gbogbo èèyàn ìtumọ̀ ni pé ó ń dèkápá lérí àwọn èèyàn malikin nas ilayin nas ọba tó yẹ ká àṣẹ́sì yìí wá sí sọfí sódúrì náà àwọn ọmọ ọmọdé ọkàrú ẹ̀lẹ́kọ́ sí kànga ọyá lọ lè bẹ́ sómi ọyá pokùnso ọyá mo snapper yọkàn dààmú náà ni torí èso kan ní bá sọ̀rọ̀ ìdáná bí máa wá sọ kéṣù ọmọ bọ̀ sọ̀rọ̀ àṣẹ́sì yìí wá sí sọfí sódúrì náà sí mí àlìjínà ti wà náà àlìjínà ni àpapọ̀ àwọn àlìjà lóbú máa fi mẹ́wàá sọ̀rọ̀ kọ́mọ́kọ́ lọ wà náà àwọn èèyàn èèyàn àbìdíyàn yá yọ́ọ̀ máa lẹ́rìn yín ọlọ́run bá ní èmi mọ̀ mọ̀ wọn èmi mọ̀ wọn owó sáà máa ka nọ́ọ̀sì owó máa ka fálákì wọ́n á dá yòókù dé mi ọlọ́ àfọ́ àbáyé jẹ́ kan tó wà ń lọrin tí ń pè ní adáyé ṣe kéwú táwọn ké òun náà ni pé bí a bá ń wá protection tá à ń wá ìdáàbòbò níbi aburú ọ̀tá ó ní ká lọ lè bá kẹfẹ́ kó sí ń wa lérí àfi ń jíṣẹ́ ọlọ́run kí wà ṣetá nìyẹn ó ti ṣe táwọn kíhùn àwọn àwọn akápò lè rilẹ̀ ó lé wa kó wájú ọlọ́run ó darí wa sọ́dọ̀ tani ọ̀dọ̀ ṣetán wọ́n ti wá pọ̀ rẹ pẹ̀tẹ́ bí dùn lérí ilẹ̀ ọlọ́run ẹ̀ wọ́n ń pè wá ní alùlù fitina mo ní inú àwọn àtẹ̀yìn àtàtà ló ní fitina náà méjì wọ́n tó ń gbé nǹkan léèyàn lọ́wọ́ ọ̀fẹ́ dá fitina sínú ayé ẹ̀ àdúrà lọ́yẹ́ kó hùn àdúrà ara ìbádà ni o ọmọdé afádùn alẹ́ o aládùúrà olóòlà yìí táwọ̀ yìí ọ̀run tá ń lọ aládùúgbò lónìí o ọlọ́ni wàyídà kọ́rá àti kọ́rán ilé muhammad ọba ń ka kọ́rán lọ́wọ́ abọ́fẹ́ ka kọ́rán fásitì àìdìbìlá ìmìnà ṣètọ́nà rọ̀jìm sáàdì èmi ọlọ́run ọba kí àṣetánì ẹni ẹ̀kọ́ kọ́mọ̀dá kọ́rán ìrúmọ lọ́wọ́ ipa ànẹ́bù muhammad gan ọ̀ká ṣetán àbípa bá ka nínú ọlọ́run nìkan fèsì ara wọn ọlọ́ni fásitì àyè ọlọ́ni sáwábà mi ọlọ́ba ti sáwábà mi nǹkan kan níbi aburú ṣètọ́ kátó wá pé wọ ọwọ́ ń sóògùn wọ́n mọ̀ pé ṣètọ́ nǹkan ló dógùn lẹ̀ wọ́n ní bóńdà ń pè dp òun wá o ní dpo wọ́n ní wọ́n wá àyàn àbí bẹ́ẹ̀ sùkọ́ àwọn ọlọ́pàá wọ́n bọ́ta wọ́n wá àyàn èèyàn wá sá lọ police station lọ́dọ̀ o ọmọ ìyá mi wọ́n láwọn ọlọ́pàá owó ọṣẹ́ ọwọ́ tó lọ lè sí police station ìwọ tó ń sóògùn ìsọ bọ́lọ̀ rẹ̀ ṣe rí nù èyí tó fi ń sóra yẹ èṣù lónìí kì í ṣe tọ́lọ́hún èṣù náà ló sì ń sá fún aburú tó ń sá fún ìyàbúrú èṣù ni àwọn àjẹ́ àtò àwọn oṣù tẹ́lẹ̀ ọgá ọ̀ àti gbogbo àwọn tí wọ́n fẹ́ pa ọ̀ ẹ̀hẹ́n èṣù lọ́rọ̀ wọn sí ọ ó tó wá lọ lè fi èṣù rárá èṣù para ẹni wọ́n fẹ́ yàn tí wọ́n rìn lẹ́yìn àrò ṣe mọ̀ pé ọwọ́ tètè ṣe kí ni tètè bá ó àwọn tó kíkà nù kó mú tútù kù sí Allah ló bẹ̀rẹ̀ rẹ̀ ah ìbílísù tó bẹ̀ àtàwọn ọmọ ibi kùrùsí ìbá ti wà ọmọ sámẹ̀ ẹ̀yọ́ miami nínú àwọn alákanà aláwòrán yájú sọlá tó ọlọ́run dáwà torí káwá kírun pẹ̀lú yọ̀ǹda tó lọ́wọ́ bá wa pẹ̀lú agbára di one fifteen àdìdí ń bí alọ́lẹ̀ kírun ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́run dáwà torí káwá kírun ó ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa wa yuqimu salah ọlọ́run bá ní àpá wọn lẹ́sẹ̀ kan wá sí kankan àfi kí wọ́n wá ní tawhid hunafa lẹ́yìn náà wa yuqimu salah níta ni wọ́n wá sí láyé ni ìrún láwá kí láyé gbogbo wá sí lẹ́yìn bá ń ṣe lọ́wọ́ tásìkò ní bá tó wá sí kọ́ mọ́ nǹkan kí nǹkan ni tẹ̀sílì tẹ́yìn bá ń ṣe lọ́wọ́ tásìkò ní tó ìkakọ̀kalẹ̀ yẹn ń kà iṣẹ́ tó bá ń ṣe lọ́wọ́ tásìkò ní bá tó iṣẹ́ wọn lálùbáríkà máa irun gan lọ́wọ́ kí láyé àbọ̀ ọ̀gbọ̀dọ̀ ọmọ umiru ọlọ́run ní àpá wọn lẹ́sẹ̀ kan wọ́n sì kankan lé ayé ilá ìyá abudulá ọwọ́ tẹ̀síwájú oníwà ìkírìmù sọ̀lá ọlọ́run nítorí irun ẹ̀yọ́ màá yá mi ọlọ́run bá alá kọlákaná láwọ lè ìbádẹ́ tó sọ́ọ̀m ọlọ́run kọ́ da wọn torí káwá gba àwẹ̀ àwẹ̀ da púpọ̀ bá a ṣe wọn lé ayé yẹn tí wọ́n gbádùn lé ayé kọ́ máa gba àwẹ̀ asọ́mu júnà àwẹ̀ máa díyàn lọ́wọ́ sẹ́bù ẹ wọ kàn wá bó ṣe rí ṣé bá ṣe rí bí fọ́ Ramadan ẹwù dìde lóru wa ẹwù àwẹ̀ tá ń gbà ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ní kutiba alaykum siyam ẹ má gba àwẹ̀ tọ́lọ̀ wọn ní ká máa ṣe kankan adébẹ̀ nǹkan yẹn làwọn ṣe lé ayé ẹ wá rí àwọn àwẹ̀ kan bẹ tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sọ̀ ni alamisa àti mande ọmọ ìyá mi dákun mọ́tà máa gbà á kó fi kóyàwó dàtàwọn ọmọ rẹ̀ ọlọ́run àlọ́ yí àwọn dáadáa ọmọ tí máa ń jàyàkúyà ni wọ́n máa gbà àwẹ̀ àwẹ̀ làwọn àgbà láyé torí ara ẹ̀sìn tọ́lọ̀ torí ẹ̀dá wa ni òyìnbó kan ó ní òun máa ń gbàwẹ̀ jẹ́ mẹ́ta jẹ́ mẹ́ta láàrin oṣù ó ní òun lòun discover rẹ̀ ó ní gbogbo ẹni tí máa gbà yóò wà more healthy ju ẹgbẹ́ lọ ara rẹ̀ wọ́n máa dá àwọn afọ àkàwọn àlọ́ ìlébá wọn ni à àwẹ̀ mẹ́ta láàrin oṣù tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ láti one thousand four hundred and forty three years ago ó ní ọlọ́wọ́ oníkọ̀sẹ̀ tó discover rẹ̀ olóhùn lòun kò discover rẹ̀ nígbà wọn gbá jésù hàn lónìí ashhadu alla ilaha illallah ó ti gbà àwẹ̀ ọlọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀dàkùn ẹ̀mọ̀ ayá mi àwẹ̀ làwọn gbà o yóò máa di ọlọ́wọ́ sẹ́bú ẹ̀mí rẹ̀ ó sì máa má ó sì máa lálàáfíà rà àwọ̀ olóṣooṣù thirteen fourteen fifteen lẹ́yìn náà àwẹ̀ ọlọ́dọọdún òun Ramadan tá ń gbà yìí kọ́lọ́mọ́sàdì àgbàjá kọ́lọ́kànlá òde sẹ́yà ti bẹ́ẹ̀tì wọ́tọ̀wá ọlọ́run dáwà káwá lọ́mọ́kà káṣí wá tàwáàfù ilé rẹ̀ tàwáàfù yàtọ̀ sí tàwáàfù àwọn tí wọ́n àwọn náà lọ kiri káàrẹ̀ ni èyí táwọn ń ṣe àṣẹwà ni wọ́n lè yàtọ̀ wọ̀ fún bèlèbè tí láàtìkì tó làwọn ti ní ẹmọ sẹ́ka kọ́tù dẹ̀sì tọba lówó lọ́dọ̀ bá lọ́mọ́ ká wọ̀ náà àfi tọ́lọ́mọ alábáyọ̀ndà rẹ̀ lọ́hùn ní ti kalẹ̀ ní ti kọ́lé ní ti fẹ́yàwó kọ̀ọ̀kan hájì o so ti lówó hájì lọ́wọ́ lọ́lọ́n fẹ́ mà kọlọmọka kọlọ lè orí lọ́dọ̀ ọlọ́run wọ́n lè láyé alẹ́ náà ṣe tí wọ́n ní sọ́tọ́ ilé ìlà ọlọ́run dandan ní hajj lórí ọmọ èèyàn ẹni tó bá ti lágbára láàrin yìí nígbà ọdọ́ rò ó ọlọ́run ẹni tó bá ti lágbára rahman lọ́lọ́ tí ọba ẹni máa ní sàtáà ni àwọn yóò máa ṣiṣẹ́ àṣẹfẹ́ gùn ni sọ́tọ̀ alẹ́mùrá àyà náà ti sẹ́wọ̀n ọlọ́run bá aláà kálákanná láwùlé sọ́dọ̀kà ọlọ́run dá wa nítorí sàrà ọwọ́ nílé ayé kọ́ ọ máa fún àwọn tí ò ní iṣẹ́ tó wá sí láyé ni ẹ̀sìn ni àánú ọlọ́run ní kú lára tiẹ̀ náà sàdákà wájibà wà ọ̀nà tó ń sàká ẹni bá ní eighty five gram 85 grams of gold Anybody in ti ní nílé yóò yọ zakati ẹ̀ iye tí wọ́n bá ń ta eighty grams of gold Anybody in ti ní nílé fẹ́dùn kan bá ti yí kó bá yóò yọ zakati ẹ̀ ọ wà lọ́lẹ̀ gbére lọ́jà bí one point six ni wọ́n ń ta nísìnyí tí ìbá ṣe mistake eh, ọmọ ìyá mi tó bá ti ní tọ́dún kan bá ti yípo ọ yọ zaka ìwọ́n náà lọ́lẹ̀ gbére lọ́jà o wọ́n lè mí ká o eh, eh, tó ti béèrè pé grams of gold ìlú wọn ń ta wọ́n ní iye báyìí ni ọwọ́ àwọn òpin owó yẹn wà nulé fún ọ àbí tó fẹ́ tà kíní yẹn ọ fálù òyìntàn bá rẹ̀ ó sì déédéé owó yẹn ọyọ zakat ọdà sí fọ́tì náà ni lọ́ba yọ ìdá kan bẹ̀ fún tálíkà àtọ́ba lówó tọ́ba yọ zaka ilé ayé ò lè rọrùn fún ọ torí tọ́lọ̀ torí ọ̀dà ọ iná ló gbé ilẹ̀ tí ó ṣe yẹn kọ́lọ́ mọ́tà sì wá sínú àwọn olówó tí wọ́n máa yọ ẹ̀yọ́ máa yá mi ẹni tí zakati ọ̀wá wọ owó tiẹ̀ gan ẹni tí zakati ọ̀wọ́ owó tiẹ̀ ẹ̀yọ́ máa ṣe sàrà wọ́n náà ń ṣe sàárà sọ̀nà àwòlè màrú fi tẹ́kì masọ́rí àṣù anábì ní gbogbo ẹni máa ń ṣe sàárà lójúmọ́ àjálù àdáwò tí wọ́n bá sọ̀ kalẹ̀ lókè níjọ́ yẹn ọlọ́run mú un kò mẹ́ wọ́n bá ti di mọ́tò sápọ̀ tún ó fi sàárà sí àpò òsìdójú tí wọ́n ní kọ́ máa wá sí bí pàrẹ̀ bá ṣe mà sàárà wọn máa lé aburúkú yóò sì máa fa òrè ọlọ́ni wà máa wọ́n mi rú àyà kan náà láwọn akọrin illa liya'budu Allaha mukhlisina lahu dinahu hunafa wa yuqimu as-salata wa yu'tu az-zakata wọ̀ yóò tó zaka àdáyín kẹwàá ṣe kankan lé ayé torí kẹwàá wá pín zaka lọ gbogbo olóòtú máa yọ zaka owó rò níta táríkà tí máa ń tọrẹ ọlọ́wọ́ba aláwọ̀ máa bùkún àṣírí òní tú tọ́wọ́ adẹ́fẹ́ ṣe òtú máa yọ zaka charity àwa la ní mùsùlùmí la ọlọ́run wa ń tọ́sọ dẹ́kun ọlọ́run ní tẹ́ ẹ bá ń ṣe sàárà àkẹ́rù lakùn ẹ máa rí òbítíbitì orí ní kùntùn tààlàmù tẹ́ ẹ bá mà àmọ́ àìmà àìmà àìmà ní òjẹ́ àìmà orí tọ́wọ́ ní sàká àìmọ orí tó wà nínú sàárà ní òjẹ́ sí kíní ní òjẹ́ máa ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa khalaqana Allahu lil mu'amalati at-tayyiba bayna an-nas ọlọ́run dá wa wálé ayé káwa máa wùwà dáadáa sáwọn èèyàn ọmọ ìyá mi ilé ayé tó wáyé ọlọ́run dá síbẹ̀ wọ́n fẹ́ ba nǹkan jẹ́ ẹ lọ lè pè é wọ́n fẹ́ jí nǹkan ẹ lọ lè ṣe kí ni ẹ lè pè é wọ́n fẹ́ jagun gbọ́lẹ̀ ẹ lọ́fíìsẹ̀ ẹ lọ́fíìsẹ̀ yọkàn sọ fún pé níbo ni ilẹ̀ náà wà yóò sì gbalẹ̀ náà ọlọ́run ọ̀dá ọ láti wá bẹ̀rẹ̀ ilẹ̀ jẹ́ o ọlọ́run dá ọ láti wá tún ilẹ̀ sí ni tọ́ba jáde láyé pẹ̀lú bọ́ọ̀sì àbòsí fáwọn èèyàn ìpè ọjà o lẹ́yìn náà sàárè ó lé ìyẹn wà wọ̀n nájọ́ alìkèyàmọ̀ gbogbo ohun tó yẹn wá fowó yẹn sí láyé òní ní àlùbáríkà ẹ̀yọ́ màyá mi ẹ̀fẹ́jà jẹ́ gbòòrò jìbìtì o iṣẹ́ tó o bá ń ṣe sódodo pẹ̀lú ẹ̀ wọ́n pa àwọn yẹn lẹ́kún wọ́n bàtà àwọn yẹn jẹ́ má ní àwọn yẹn la má jẹ́ ó di ìwọ́ jẹ́ irinṣẹ́ bú láwùjọ ọlọ́run dá ọ torí kọ́ wá tú erin sí ni o kì í ṣe pé kọ́ wá bẹ̀rẹ̀ lẹ̀ jẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n lè lómi ọmọ wùwà yọ́ máa sẹ̀sìn àwẹ̀ èrò tó nǹkan àwẹ̀ náfìlà lẹ́yìn náà kì í àmọ̀ lérè tó nǹkan anábìrì náà lè mọ́ mínà láyé ìdòrí kò bí ó sì ní kọ́lù kìí dáadáa jẹ́ta sọ alùkọ́ im ẹlòmí látara àwà tó ní láwùjọ wọ́n ní a sì gbé sí ipò àwọn tí wọ́n máa ń gbà àwẹ̀ súnà gan tí wọ́n sì máa ń dìde súnà tí wọ́n máa ń dìde lóru gan a gbé sí ipò látara ìwà tó ní láwùjọ ẹ̀sìn ní ká dìde àbí ẹ̀sìn láwẹ̀ ẹ̀wà òwò kí lóun fi sílẹ̀ fílẹ̀ bàbá wọn ìwà omi yìí sì gbà wẹ̀tàn kì í nàró lórí tó nǹkan ọlọ́run wá gbé sípò àwọn tí wọ́n síjọ́ kan tí wọ́n ní nàró wọ́n mọ̀ gba àwẹ̀ súnà ní gbogbo gbà ìwà kìí ṣe nǹkan kékeré o àkọ́kọ́ wà òun náà ní kọ́ da sáwọn òbí rẹ̀ gbogbo táwọn òbí rẹ̀ bá láwọn fẹ́ tó bá ti ní mọ́sàlì fún wọn òun sí lọ ní o tọ́lọ́lọ́ ní wákàtà rọ̀ búkà látà ilà ìyá obìnrin wà nílé ní ẹ̀sìn ni bàbá ibùn tèmi àfihàn pé gbogbo tọ́lọ́ bá ti pàṣẹ inú Kùránì wọ́n ń pè ní ẹ̀sìn tẹ́yìn bá ti mú prínsìpù yẹn dání gbogbo tẹ́yìn bá ń ṣe kò ní máa bí ìyàn nú màmá rẹ̀ ránṣẹ́ twenty times inú rẹ̀ ọmọdé nígbà tó ń ṣe nẹ́fìlà ni kọ́lá kìí ṣe kìí ṣe nígbà tó ń ṣe nẹ́fìlà kọ́ nígbà tó ń kí ọ̀rọ̀ yàn torí ọ̀rọ̀ yàn ní irun irun zuri ọ̀rọ̀ yàn ní ọ̀rọ̀ yàn náà ní ìtòsí yẹn náà ọkọ̀ jẹ́ pé dé básìkò sódò bá tó ọ̀rọ̀ yàn kan tẹ̀ fún kan ó kẹrùn ọmọ àjíṣẹ́ àmọ́ nẹ́fìlà ah, iṣẹ́ màmá ojú nẹ́fìlà lọ àwọn òbí yẹn mọ́jọ sunkún lérí yín ẹ̀yin mẹ́jọ ni wọ́n bí ìyá náà yín sì ń bẹ nínú ilé àbẹ̀rẹ̀wò ọ̀rẹ́ kò gbádùn abiyamọ tó ṣe lérí yín náà lójọ́ rẹ̀ ìkúnlẹ̀ abiyamọ nígbà tó fẹ́ bí ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ pọ̀ ẹ̀ bó ṣe wá pọ̀ tó yẹn òun náà ló jẹ́ tó wíìkì kò wá lè rìn dáadáa mọ́ kò rí dáadáa mọ́ kò gbọ́ dáadáa mọ́ ó wá dọ́wọ́ kò wá sẹ́nìkankan tó rántí ẹ̀ nínú ìmẹ́jọ̀jọ̀ ọ̀fẹ́ sóríire ó lè mójútó àwọn òbí rẹ̀ láti wáyé tó lẹ́mú yẹn jẹ́ alẹ́ jẹ́ bára ṣàkìyà anábì wa àyíṣà ó ní ọmọ dáadáa lọ́wọ́ bá ṣe mí fún ìyá mi torí èlèmi ò ti ní jẹ́ ọmọ olórí burúkú láyé torí pé ìmọ̀ dáadáa sí ìyá mi tí ìyá rẹ̀ wá ní sí láyé má sòkó má ìjọ ẹ̀sìn má ṣọ̀dá sọ ọ lọ lé àwọn ọmọ òrukàn orphanage ọ wọn lọ́rùn lókọ̀ ìyá ẹ̀ ọ̀hún máa sàánú àwọn àfáà ìpé àfáà lóṣooṣù yín fún yín ní iye báyìí lókọ̀ yá mi ẹ máa fi jíṣẹ́ ọlọ́run ó wo ìmọ̀mọ̀ àdúgbò yín ìpé ìgbà àdákùn mo fún yín lórúkọ bàbá mi kọ́lọ̀ máa kẹ́ ẹ títí pé wọ́n máa ṣe fìdáwò wọ́n máa lọ́run yí ẹ̀yìn ìyá àti bàbá ìpadà ìlànà nìyẹn o. ara dáadáa ni kéèyàn máa sọkùnrin bíbọ̀ wọ́n tẹ̀kù láàlẹ́ fi tẹ̀sán alóna bíi wọlé àdáhàmà ọlọ́run ni ẹ bẹ̀rù mi wọlé àdáhàmà ẹ sì bẹ̀rù okùn ẹbí ẹ mẹ́jọ já ẹ ti ti ṣe dáadáa sí nínú ẹbí àwọn máa ṣe dáadáa sí ẹni tí ò ṣe dáadáa sọ nínú ẹbí ìwọ ọmọ ṣe dáadáa sí ìgbà náà ló tó gba aládàá okùn ẹbí èyí ṣe ábìdì ò sí lọ́n pẹ̀lú okùn ẹbí tó ọba ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ọ̀nìkan ìyẹn lóun fẹ́ rí mẹ́rin látọ̀ ó sì máa sẹ́ni owó sínú àkáǹtì ẹ̀ àbúrò dájú mi mo fún yín tá lówó yìí ẹ̀fẹ̀sẹ̀ wíkẹ̀ǹd yóò wá jẹun ẹ̀ èmi ò ṣe máa ọmọ ìyá mi ọmọ tètè lọ ọlọ́run ni wọ́n máa wòwò oníwòwò ara dáadáa tá ṣe lérí ilẹ̀ ọ̀nà ni pé àwọn níbọ̀ wa ká máa ṣe dáadáa sí wọn bàbá ẹlẹ́bọ ìyá Sunday bàbá kọ̀ǹfọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ká máa ṣe dáadáa sí wọn ọ̀tọ̀ ni ká máa ṣe bá wọn ṣẹ̀sìn wọn ọ̀tọ̀ ni ká máa ṣe dáadáa sáwọn nínú ọmọ sì ní ọdún wá ṣọ́ọ̀ṣì ya ọ̀dìn lákùn dínú kún bá wọn lọ eré ìgbọ́dọ̀ fọ́yà kan fọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ mọ́ iná ò gbọ́dọ̀ ọ̀run babaláwo tó wà ní síríìtì rẹ kọ́ ọmọ wòran ẹ wí láwà ní lẹ́kùn pòfísà lọ fún bàbá bàbá Sunday àwọn abèrè pé ẹ bóòdà yín jẹ́ á ní níbọ̀ wa ni ìsìláàmù ní ká máa sí dáadáa sí níbọ̀ wa ó ní wọ́n rú ẹ̀sìn tí níbọ̀ yẹn bá ń sí ó máa sí dáadáa sí ẹni tí èsè mùsùlùmí ó máa sí dáadáa sí ẹni tí èsè mùsùlùmí ó máa sí dáadáa sí dáadáa tilé ayé ni o kì í ṣe pé ọ fẹ́ ṣe rìfáìfà wá pè ọ ọwá náà ṣe dáadáa sí tó bá ti so mẹ́sìn lákùndín nìkan wọlé yẹ dín lókùnrin àti ọba ti bọ̀ ọjà láyà ni hakumullah ni lẹ́ni lẹ́mi kọ́ tí lókun fi dín ọlọ́run ni gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ àbí kìrìsìtẹ́nì tí wọ́n bá ti láwọn fẹ́ bá yín jà tí wọ́n yọ̀bá sí wọn yọ̀dá sí ọlọ́run yóò kùrì yókùn mi di yáre kún wọn ọ̀dẹ̀ léyìn kù nínú léyìn wọn bá yín jagun wọn tàbọ̀rọ̀ ohun ọlọ́run yẹn dáadáa sùn sọgbọ́n tó wọn bá rẹ sọ dáadáa sí kìrìsìtẹ́nì ìbádà ni dáadáa sí bàbá abọ́gibọ̀pẹ̀ ìbádà ni kò lẹ́sìn gan kò lẹ́sìn káwọn sí dáadáa ní kọ̀lẹ́sìn dáadáa ní ìbáadáa ní kọ̀lẹ́sìn yẹn náà yẹn kan sọ bẹ́ẹ̀ ni kúfúrú lẹ́sìn yẹn pẹ̀lú ọba ti lọ bì kankan kọ̀lẹ́sìn ọ̀dẹ̀ kọ̀lọ́bọ̀ ti láti tani bọ èṣù <laughs> èṣù ní sẹ́kìrì èṣù ní bọ suratul mumtahana aya ẹlẹ́kẹ̀ẹ́jọ lọ́lọ́run ti ní muslims àti ìsàn ilẹ̀ sáwọ́ ìyàwó rẹ̀ ńkọ́ oúnjẹ tó fi sẹ́nu ìyàwó ẹ̀ kì í ni o ọ̀rẹ́ láti jẹ́ ọmọ tó ti bí oṣù mẹ́fà òun náà tó ń fún àfáànà lóúnjẹ àfáànà gbagálà oorun ẹ̀rí pé bẹ́ẹ̀ bá ti ń fura yín lóúnjẹ bá ń jẹun lọ́wọ́ ẹ̀ máa rẹ́rìn ni wọ́n sì máa kọ́ lè sí ìbádà fún yín torí ànábì ní ká máa ṣe ànábì lóúnjẹ tó fi sẹ́nu ìyàwó rẹ̀ sàárà ni o ìbádà ni ìjọba àwọn ọmọ rẹ̀ tó ń tọ́ ìbádà ni gbogbo owó tó ọ̀nà lérí ọmọ ìbádà ni mọ́kànlọ́mọ́ owó karosi owó gáàsì owó ọbẹ̀ owó kìnnìkan sẹ́mi nìkan ni <laughs> mọ́kàrámọ́ ọmọ ìyá mọ́kàrámọ́ mọ́kàrámọ́ anábì ní ìdá àǹfọ́kà rọ́jù lára àdìhì anábì ní gbogbo baálé ilé tí bá náwó lórí àwọn ọmọ àtìyàwó ẹ̀ náfàkọ́tàn ìnáwó ńlá yàtọ̀ sí buha wọ́n fi retí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run fàyè aláwọ̀ sọ́dọ̀kà wọ́n máa kọ́ sípò sàrà fún gbogbo ewédú àti ilá àti àti pòtétò àti iṣu àti èlùbọ́ àti gàrí àti ìmùsẹ̀mó àti gbogbo ẹran àtẹjátọ́ra wọ́n kò gbogbo ìwájú àlùkìyàmà wọ́n wà wọ́n nínú síkèdísẹ̀ rẹ̀ wọ́n dà sínú tí wọ́n wà nígbà wọn bá kórun àtàwẹ̀ tán wọ́n kórun náà síbẹ̀ wọ́n á ń béèrè owó ewédú ọ̀hán kara ó béèrè pé ṣé ọ̀run látọ̀ wà ní ṣe ti tán ni inú rọ̀ máa dùn tí àwọn bá ń béèrè owó lọ́wọ́ rẹ̀ pé sàárà ní ṣe kíní sàárà ló ṣe òṣùwọ̀n sí ọ̀rẹ́fẹ́ ṣe kíní ó fẹ́ kójú ọ̀kẹ́ àbà àmọ́ máa fi ọ̀rọ̀ burúkú bá jẹ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ burúkú lẹ́yìn rẹ̀ kò ní ládàá ọmọ ní jẹ́sà kọmọlọ́wọ́ kẹ̀rà ìwọ́lódúkù ó dúkù kan báyìí jẹ̀sán akúmọ̀láhó lọ́dọ̀ tí náà ń kọ́ mẹ́rin ọ̀nà mẹ́rin lọ́lọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà méjèèjì wọ́n jẹ́ ìyọ̀kan náà báyìí lọ́wọ́ ń fọwọ́ ra tó ọlọ́run oye ládàá rẹ̀ náà kò ládàá rẹ̀ ò ní pọ̀ tó tó ní mẹ́ta mẹ́rin obìnrin tí ó gbọ́dọ̀ ọlọ́run náà àtọ́ fọlá tẹ́gbogbo aléhìn náà sọ́bí ìlà ẹ má yàn wọn jẹ mọ́ ọ̀rọ̀ méjì nìyẹn ọlọ́run fẹ́ ká máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ọlọ́run wa ní tẹ́má ti ń gbọ́rọ̀ ẹ má rò pé wọ́n dèdè ẹ má wà lọ pọtúntì yẹn láti máa yàn wọ́n obìnrin tẹ́má ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìbáàdà ni o ọlọ́run fà sọ́ọ̀lá ha ọlọ́run láwọn obìnrin dáadáa òbítẹ́dà ẹwà tó bá ní owó tó bá ní òfò ní o ní ìjọ àlèkè àmàyàn ní báǹkan kan wájú ọlọ́mọ kí ló dé wọn ní kí gbọ́dọ̀ sọkọ rẹ̀ lẹ́nu níparí ọ̀rọ̀ mi òun náà ni pé khalaqana Allahu li kasbil halal ọlọ́run dá wa fún ká máa wá ṣiṣẹ́ ló fi yẹ sọ́wọ́ gbẹ̀yìn nítorí pé òun là á sábà máa ń ṣe jù tábà ti bí láàárọ̀ ìbọ̀lá lọ ebi iṣẹ́ ọwọ́ débi iṣẹ́ tábà ń pè òun sáà máa ń dáhùn àfàwọn tó lọ́ bá ṣàánú iṣẹ́ náà ìbáàdà ni tí ọba ti dìrò lọ́wọ́ ọmọ ìyá mi iṣẹ́ ìbáàdà ni tí ọba ti bí irun lọ́wọ́ lẹ́yìn náà táníyàn rẹ̀ bá ti da pé àníyàn rẹ̀ tó ní tó fi ń ṣiṣẹ́ ni pé ọ̀tọ́jú ìyá ẹ̀ ọ̀tọ́jú bàbá ẹ̀ ó ṣe sàárà ọ̀sánú àwọn èèyàn táníyàn rẹ̀ bá ti da gbogbo àtọ́ ọba ń tún engine lábẹ́ mọ́tò gbogbo àtọ́ ọba ń gun kẹ̀kẹ́ náà bẹ́ bàbá ọ̀kadà rẹ̀ náà wọ́n máa kọ́ sí kó ń ṣe ìbàdàn torí pé àníyàn rẹ̀ da lérí owó tó wáyé àmọ́ o ti láníyàn tí aṣẹ́wó lọ́ máa gbé ìhàn máa lò tẹ́ẹ̀ ẹ̀hẹ́ tó bá ti rówó tán wọ́n náà ra iPhone ọmọ wo kú o ẹ̀hẹ́ ò ní gbàdá dalẹ́rẹ́ torí pé ẹ̀ṣẹ̀ lọ́fẹ́ máa fi ṣe kí ni lọ́fẹ́ máa fi ṣe ẹ̀yọ́ máa yá mi ọlọ́ni fámúṣù fi máa kébì ha ọlọ́ni ẹ jáde ẹ wáṣẹ lọ wọ́n kú ló mẹ́rin síkìkì ẹ wárí síkì lọ ẹ̀yọkùnrin obìnrin kò ní ìdíkẹ́ máa ṣiṣẹ́ ìlú lọ́dọ̀ àdúlẹ̀ ṣiṣẹ́ ọyọ kó ọwọ́ àná máa gbádùn ni wàá lẹ́nu mọ̀ olùdílé sùkúrú náà wákìsí wọ́n tó wọn nàbìlì ọlọ́wọ́n bá ní táwọn obìnrin wọn máa àti tí wọ́n máa wọ̀ ẹ̀yin ní kẹ́ máa provide ẹ̀ ayé àkúrò àmọ́ka yẹn àwọn alẹ́ wọn ní ká máa provide ẹ̀ ọwọ́ àṣepẹ́kọ̀ àdébáyọ̀ ṣe kí pépà rẹ bá ṣe máa ó sì gbọ́dọ̀ sáwọn tó bá sáwọn ọlọ́run mú ọ tòló ọlọ́run bá aláǹ fún ọ nítorí àwọn ni ẹ̀jẹ̀ àtàrà mọ́sẹ́ o tọ́ ọ bá ṣiṣẹ́ tọ́ ọ bá kírun inú rẹ ó fi san gbèsè lọ́rùn iṣẹ́ pàtàkì ń sàbẹ̀ pàtàkì nǹkan tó fílẹ̀ tí wọ́n fi wá kó àwẹ̀ rẹ sọ́dọ̀ ẹlòmí nǹkan tó fílẹ̀ tí wọ́n fi kó òrùn rẹ fẹ́ lómi àkíyèsáwàdà nítorí pé tọ́ọ̀bá ti níṣẹ́ òní tó bá ti rí sàn wàhálà nílọ́rùn khalaqana Allahu lil bala ọlọ́wọ́ bá aláwọ̀ dá wa fọ́dà wò ista'iddu lil bala ìwọ́n tó bá ti rí máa retí ìwọ́n tó ti rádàwò tọ́lọ́n ti sànú ẹ̀ ìmí tó ń bọ̀ ọlọ́wọ́ ní inna khalaqna insana min nutfatin amshajin nabtali eh nabtali ọlọ́run la dọ́ mi èèyàn torí ká dáwò wọn na bolókun bí sáré wọlé xayiri fitina ọlọ́ni gbogbo yín ní fi fitina sínú ayé yín tẹ́mọ̀ná sọlá ṣe kàní wàláhí ọlọ́ni wọ́n bẹ́ ṣeré sọ́bìrì ọlọ́ni láwọn tó bá ṣe sùúrù láàrin kama dọ́nú ó ṣe sùúrù ọ̀yẹ́láláwo ọ̀yẹ́ládáfá ọlọ́run ò yí padà lójú ẹ tójójúmọ́ alhamdulillah alhamdulillah alhamdulillah wọ́n ní ìyá ọmọ gan-an bá wà lẹ́nà tó kú mo ní alhamdulillah àwọn ẹlẹ́dàá yẹn alhamdulillah àwọn ẹlẹ́dàá yẹn ta alhamdulillah torí pé gbogbo e, àdánwò pátá tọ́lọ́run bá ń fún ẹrú rẹ̀ ọlọ́run fi ìkẹ́kàn sí abẹ́ rẹ̀ àmọ́ àwọn ò ní mà táwọn wá sí sùúrù ọlọ́run padà wá yọ ìkẹyìn jáde fún wa ọlọ́run gbogbo àdánwò tó ti lọ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé padà máa o èyí tí ń bẹ lọ́wọ́ wa lọ́wọ́ báyìí ọlọ́mọsà sànù wa lérí ẹ̀ kọ́lọ́mọ gbogbo àtọ́ bá ń dán wa wò má dán wa wò léyìí tí ó gba imáni léyìí tí ó gba ẹ̀sìn lára wa léyìí tí ó gba àláfíà ara wa fún wa ní imáni tá a fi dúró déédéé èyí tá a fi ń ṣe wọ́lọ́wọ́ bá mú wájá rí àlìjánná wọ̀ tó bá di ọ̀run kọ́lọ́n bá aláàkọ́sánà ní kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa assalamu alaikum وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون